الحمد لله الذي أنعم علينا بنعمة الإسلام وعلى نبينا الصلاة والسلام سيدنا محمد وعلى آله وأصحابه الذين رفع الله عنهم الملام إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدقفوا الله وباوة أبا الله أبا تي أصوى لكوكا نبا تنكا قولي كدراوة ọwọ́ sàwálọ́kọ̀ọ̀kan ọwọ́ àkọọ́lẹ̀ ipáwọ́ ọmọ jẹ́ muslims àwọn tọ́lọ́wọ́n bọ̀ ọ̀sà níjọ́ náà wọn ọ̀sẹ̀ ìgbà tọ́lọ́n kọ kádàrá wa àwọn tọ́lọ́n sà àìdáyé a sọ pé àwọn làbẹ̀ ọkàn wù nínú àánú rẹ̀ náà ọlọ́run ti kọ tí 50,000 years kó Sama dá sánmà tilẹ̀ níjọ́ náà lọ́kọ́ kádàrá tèmi àti ẹgbẹ́ àmọ́jẹ́ muslim àwa dúpẹ́ àwa bẹ̀lọ́n àwa àtàwọn ọmọ wa àti fámílì wa ìrìnàdíran wa ọlọ́mọdé àti ẹ̀sìnmí islam islam náà kọ́lọ̀n wájá lè mú délé ìfẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run òun náà lànàbùwà muhammad kọ́bọ̀ àwọn àtàwọn rẹ̀ ẹ̀yọ́mà yá mi nínú ẹ̀sìn wa èyí tó dáadì nínú ọ̀rọ̀ tẹ́yìn máa ń jòkó gbọ́ tẹ́yìn ní sàbámà òun náà lọ́rọ̀ lọ ojú ọ̀nà tẹ́yìn máa ń tọ̀ tẹ́yìn ní sìnrìn tẹ́yìn ní kékajẹ nígbẹ̀yìn ayé òun náà ni sunna nabi wa Muhammad ní sunna sunna níta anabi ṣe níta anabi sọ sallallahu alaihi ní wọ́n sì wájú anabi tá anabi ò sọ pé ọ̀dá ni wọ́n ń pè ní sunna ẹni tí wọ́n ń pè ní ahlu sunna òun náà ni mùsùlùmí tí ń tẹ̀lé sunna nabi ẹni kọ̀ọ̀kan kọlọmọ yọwá kọ̀nà ahlu sunna èyí tí ọ̀dá nínú tọ́láwọn bá kórìíra lérí ilẹ̀ òun náà ni ẹ̀sìn ẹ̀sìn lápé awáwonú Quran àbámbẹ̀ awonú àdíyèsí àbámbẹ̀ wọ́n lọ́lọ́run kórìíra rẹ̀ àwa lẹ́sìn bídí àlámà pé innovation àgádálẹ̀ kúlù bídí gbogbo yìí tẹ́ bá ti tí ọba ti lákọọ́lẹ̀ ní Kùránì àti súnà anù ní o anù yìí ẹni bá ṣe ọgbẹ̀sán àmọ́ iná náà lẹ̀sán rẹ̀ abẹ́rẹ́ nínú àánú rẹ̀ ìtọ́lọ́wọ̀n ọ̀bẹ̀wá tàbí ọ̀bẹ̀wá lẹ́sìn ọlọ́mọdé àbáwọn ṣe èyí tá wá ń ṣe náà ọlọ́mọsẹ̀ ìgbà lẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa mú torí tí ìbá ti dàgbà àgbàlagbà náà ni ọmọ jẹ́ wọ́jọ́ ọlọ́ ọlọ́wọ́n bá aláà tó gbé wọn kalẹ̀ tó ní kí wọ́n máa ran ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ abẹ́lọ́ nínú àánú rẹ̀ ọlọ́mọ́sàbà rẹ̀ yìí náà lọ́wọ́ gbogbo tẹ́ ń ṣe pátá ọlọ́mọ́sàjẹ́ ẹbá lọ́dọ̀ ọlọ́wọ́n bá wa kọ́lọ̀wọ́n gba lẹ́sìn fún yín ibi títí yín wá dé ìbẹ̀ ní kíta àwọn ọmọ ti bẹ̀rẹ̀ gbogbo wa náà táwá wá ó bẹ̀rẹ̀ gbogbo àwọn àfa gbàgbàgbà tá ń bẹ́ ń kalẹ̀ àwọn dókítọ́rù wa àti gbogbo àwọn bàbá bàbá tá ń bẹ́ ń kalẹ̀ irú dáadáa bẹ́ẹ̀ náà ọlọ́mọṣà ṣe fẹ́ nípa ọkàn wa náà kọ́lọ́hún kó ṣe wálé ní tí wọ́n máa rẹ̀ sìn lọ́wọ́ kọ́lọ́mọ ṣe wálé ní tí wọ́n máa bẹ̀sìn jẹ́ mo wá sí gbogbo àwọn brothers wa àtàwọn ìyá wa àti gbogbo àwọn umus àti gbogbo àwọn ọmọ ìyá mi àtàwọn akájọ́ máa kẹ́kọ̀ọ́ títí àláfíà ọlọ́run àánú ọlọ́run kọ́mọ kọ̀ọ̀kan wa assalamu wa rahmatullahi wa barakatuh ní tí wọ́n ní kí n gbéyàwó ní àárọ̀ yìí òun náà ni al'islamu wal'ada al'islamu wal'ada islam and culture àbí islam and custom islam ẹ̀sìn ọlọ́run tọ́lọ́run sọ̀kalẹ̀ àti àlàádà tẹ́sìn bá ó ní kankan tàà ń tẹ́lẹ̀ kẹsìn tó dé nígbà ẹ̀sìn wa dé ẹ̀sìn wa sọ fún wa yí pé gbogbo tẹ́ ń se kí ọ̀dá o eléyìí ẹ máa bá a lọ ọlọ́run sọ ayé àkàlẹ̀ lérí ẹ̀ ànábì sọ àdìsí lérí ẹ̀ nígbà òtún yá ọlọ́run ọba tún sọ àwọn ayé àtàdìsí ní ilẹ̀ yìí pé àṣà eléyìí èyí tẹ́ ń ṣe yìí èmi ọlọ́run ọba yìí fẹ́ ẹ má ṣe é má ajẹ́pẹ́tà bá sọ̀rọ̀ nípa àṣà ní gbogbo olú ayé òun náà ni tọ̀ríkọ̀tù ma'ishati nas ní táwọn èèyàn bá sáábà táwọn èèyàn ń ṣe tó ti di àjogúnbá látọ̀dọ̀ àwọn ọmọ ọmọ ọmọ yàtàwárà túnà ha káàbìrì náà káàbìrì fẹ́jẹ́ pé wọ́n máa jogún rẹ̀ nínú àwọn àkídàtán wà ìbádàtán wà mu'amala èyí tó ní ṣe pẹ̀lú gbàgbọ́ ó wà ń bẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ń bẹ̀ ètò ní ṣe pẹ̀lú bá a ṣe ń bára wá lò ọ̀nà tá ń gbà sẹ̀mí òun náà wà ń bẹ̀ kí n tó bọ́ sínú àṣàwò lọ́lọ́run fọwọ́ sí àṣàwò lọ́lọ́run ọba ò fọwọ́ sí kákọ́lọ́ lè àti ẹ̀sílẹ̀ ayé ta wà yìí tó sì jẹ́ pé ta bá ti wá ilé ayé yìí á padà fò tá a bá ti kó àtún ní padà wá má bí ọba ti lo tiẹ̀ tá ọ̀tá nìyẹn ẹlòmíì ló dúkú tó ṣe kíni tí ó tún wá ilé ayé tó wá yìí ó ní purpose tọ́lọ̀ nítorí ẹ̀dá o ẹ̀dá yàtọ̀ làwọn ọ̀gbọ̀n ìdí pàtàkì tọ́lọ̀ nítorí ẹ̀dá wa sílé ayé ọlọ́run sọ ọ́ ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdárí jànú lásán àwọn jànú pọ̀ gan wọ́n pọ̀ jà wọ́n èèyàn lọ ọlọ́run ní àwọn ọmọ èèyàn náà yìí dá wọn lásán illa liya'budun bí ìbá jẹ́ pé ká máa wá sìn mí torí ẹ̀sìn lọ́lọ́run ṣe dá wa nígbà tó wá gbèrò pọ̀ fẹ́ dá wa ọwá dá sánmà gbogbo tó wà ń bẹ̀ ó ní kó máa wúlò fún wa ọ̀dálẹ̀ gbogbo tó wà ń bẹ̀ ọlọ́run ní kó máa wúlò fún wa ọlọ́run bá dá gbogbo nǹkan sínú ilẹ̀ àti sókè ilẹ̀ ọwọ́ dá àwọn ọmọ èèyàn sábẹ́ rẹ̀ ó ní ká máa bẹ lábẹ́ sọ́mà ká máa rìn lérí ilẹ̀ nítorí nǹkan kan lọ́lọ́run pèpè àgbogbo ibi tá a dé sí yẹn tẹ́yìn bá ń kọ́ way house àbẹ́yẹn ń kọ́ company kèdèkè èyàn sàn fẹ́ kọ́ kalẹ̀ kọ́kàn tilẹ̀kùn kókó mẹ́ o nígbà ọlọ́run bá ń ma sọ́mà tí ń dá ilẹ̀ tí sì ń kó nǹkan sábẹ́ ilẹ̀ tí ń kó nǹkan sínú sọ́mà ó ní ìdí pàtàkì tọ́lọ́ fi ń ṣe kí tó fi ń ṣe ó ní wàmá kọlọ́kìnà sàmáwá tó wà láàbù wàmá bẹ̀yìn náà mà láàbì ọlọ́run bá ní sọ́mà àti tá a dá àdá nítorí eré adá nítorí nǹkan pàtàkì kan ní kìí pàtàkì sórí la fi dá sánmà sílẹ̀ ọlọ́run wá sọ̀dí pàtàkì tó fi dá sánmà sílẹ̀ ó nítorí ẹ̀yin ọmọ èèyàn kẹlẹ̀ wá máa sìn mí lábẹ́ sánmà àti lérí ilẹ̀ ní ma wá mú orí fún yín látòkè sánmà yín sì mú mú orí jáde láti inú fún yín àti bára wa láyé náà kí la wá sí láyé jama kí la nítorí ẹ̀sìn la ń kàwé ẹni bá kàwé tí ọ̀sẹ̀sìn máa ó ti dolórí ibú kọ́lọ́mùsà ìṣòwò àmì ẹni bá ń kọ́ṣẹ́ tí ó ṣẹ̀sìn ẹni tí bá ń ṣòwò tí ó ṣẹ̀sìn ẹni tí bá ń ṣiṣẹ́ ọwọ́ kan tí ó ṣẹ̀sìn ní tí ń ṣe yẹn ọlọ́run ọba aláàánú kó ṣe kó lè ba ọ̀rọ̀ ọlọ́run láti fi kírun láti fi sin lọ́ni ẹ̀sìn gángan níṣẹ́ wa ọba ti dílé àrọ́bá ẹ̀sìn láàmà ṣe tí ló fi sún ẹ̀sìn lọ́ pàtàkì jù òwò ẹ̀lẹ́mọ̀tìlúbù ilẹ̀ ìsìnkọ́ọ̀lì náà mìíràn hajj ìdúnìyà òun náà lọ́lọ́run ọba wà á bèè lọ́wọ́ wa tá a bá ti jáde láyé ṣẹ́ni bá ẹ̀mí wọ́n padà bọ́ńdọ̀ kan kò sẹ́nìkan ti bẹ nínú àwọn táwà àtàwọn tí wọ́n ń bọ̀ tí wọ́n ní padà kú ọlọ́run ní yáyọ lẹ́sìn náà àmànù ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìtẹ̀kùnlá ọlọ́run ọba ní ẹ̀dẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba bó ṣe ẹ̀kẹ́ bẹ̀rù rẹ̀ wala tamutunna illa wa antum tọ́ ọba ìlọlẹ̀ kú sínú ẹ̀sìn mi bọ́ ọba ìlọlẹ̀ tọ́ sínú ẹ̀sìn mi yàtọ̀ sí Islam èyàn pàdé ọlọ́run dáadáa nìyẹn tí ọba ti pàdé ọlọ́run dáadáa ọlọ́run iná lòun sí jama ọlọ́run Islam kẹ́sì dàrú wípé òun ni ká ṣe àwọn ẹ̀sìn ọlọ́run ní ẹ̀sìn pọ̀ àmọ́ Islam nìkan náà o ọmọ rẹ ti ń míì ìyàwó rẹ̀ ọkọ rẹ̀ tí ń ṣẹ̀sìn mí lọ́lẹ̀ pè padà ẹbí rẹ̀ tí ń ṣẹ̀sìn mí lọ́lẹ̀ pè padà wọ́lá ọlọ́wọ́n bá ní nàdínà ìndàlá ilẹ̀ islam ọlọ́wọ́n bá ní ẹ̀sìn tọ́jọ́ tóun onáni islam gbogbo ẹ̀sìn tó kù ọlọ́wọ́n bá ní kìí ṣẹ̀sìn ẹ̀sìn ṣaitọ́nù ẹ̀sìn ìbílísù ni ẹ̀sìn àwàdìjànú ni ọlọ́wọ́n wá ilé ayé ilé wàhálà ni ilé ìfìtínà ni ilé ìdààmú ni ọlọ́run ní pẹ̀lú ìdààmú náà làkọ́dẹ̀ kọlọ́kìnà ní sáànà fi kábàdì àwọn aládáyín sínú ìdààmú yẹn àmọ́ ẹ̀gbọ́dọ̀ mọ́sìn wá o ọ gbọ́dọ̀ torí pé báyà náà rẹ̀ ń bàjẹ́ àbọ̀wọ́ rẹ̀ òtí ìfún tó ń fẹ́ kó lóò kírun ọmọ kírun níjọ́ ọ̀dùnnú ọmọ kírun níjọ́ ìbànújẹ́ ọmọ kírun níjọ́ ọ̀fọ̀ ọmọ lọ mọ́síláṣí ń jọ́ mi báyìí ọmọ rẹ̀ mi lọ látara orí tọ́lọ́ ń fún ọmọ lọ mọ́síláṣí ń jọ́ mi ọmọ sunkún lọ ni ó di mọ́síláṣí ń gbà mí ó dúpẹ́ ó di mọ́síláṣí ń gbà mí ó bù ẹkún ọlọ́run bá ní gbogbo kíkò tẹ́ bá wà àti ṣíṣí tẹ́ bá wà ẹmọ́jì ó dí ẹ̀sìn lọ́wọ́ ọlọ́run ọmọ yẹ gẹ́gẹ́ dàdí islam ìdínà ọlọ́run lẹ́yìn tó bá mú ẹ̀sìn mí yàtọ̀ sí islam ọkàn lọ lè mẹ́sìn mí ẹ̀sìn ṣẹṣẹ́ ni ó ẹ̀sìn christianity India ni ó ẹ̀sìn ọlẹ́sìn gan ẹ̀sìn kan lòun náà wọn lágbájá free thinker ni pé kò yé sẹ̀sìn kankan ẹni tí ọ̀sẹ̀sẹ̀ kankan àtẹni tí ń bogi bákan láwọn méjèèjì lọ́dọ̀ ọlọ́run ó sì ní sẹ̀sẹ̀ ọlọ́run dá òsílẹ̀ ayé alámọ́ àdì ilékun yá bẹni adam allah ta'budu shaitan ọlọ́run bá ní ẹgbàdéhùn kẹtó kú lọ́run ipe ẹ̀ ní sí èsù iná olókun adóhùn mubin ọ̀tá yín lè sùn wà ní ibùdó nì èmi lẹ́ máa sìn èmi ní kẹ́ máa sìn àdà siratun mustaqim kẹ́sìn mi ọlọ́run ẹ̀ mórí tó ga jùlọ lọ́mọ sí fún yàn anábì ní yamma yorùdí lọ́hù bí khayra yufaqihuhu fi din anábì tó lọ́mọ aláwọ̀ fẹ́ dáyàn lọ́lá ọlọ́run fún lẹ́sìn yóò sì fún lágbọ́yé rẹ̀ àgbọ́yé lọ́dàrú láàfin ìmọ̀yàtọ̀ láàrin àṣà àtẹ̀sìmọ́ ẹ̀yọ́ màá yá mi ọlọ́run níbi wálé ìjọ alìkìyàmà wípé kílódé tí wò lówó kílódé tí wò kọ́lé kílódé tí wò ra mọ́tò kílódé tí wò nílẹ̀ kílódé tí wò bímọ ọlọ́run níbèrè ẹ̀mà tí ó béèrè kí ló ní tó sìn mí nìkan ní ó béèrè ó ní wà máa yẹ fi tẹ́gẹ̀ gẹ́gẹ́ islam ó ní ẹ̀lẹ́ sọ́ra ní o gbogbo ẹni tó bá lè mẹ́sẹ̀ kan lẹ́sìn tí ń ṣe yàtọ̀ sí islam fàlàyé òkè bá lámínú gbogbo wàhálà tó bá ṣe ọlọ́run láà nígbà lọ́wọ́ ẹ̀ owó fẹ́ àkàrà tó ń tọ̀ ọba lọ́kàn tí ó sì islam ò tí lọ́kàn gbogbo tó ọba ń ṣe tó ọba tí ọba jẹ́ orí islam ṣe níbi iṣẹ́ ò tí ìdíṣẹ́ iṣẹ́ kò ń ṣe yẹ aláwọn bá ń torí pé wọ́n láyé tó ọba muslim kò ó ń bọ̀ wá sófò lọ́hùn ni bọ́lá ṣe sọ́nà mọ́sọ́ yẹn wọ́n wọ́n fẹ̀lẹ̀ ákẹ́rà mínà lè kà sí rí wọ́n wá bẹ̀ lọ́hùn àti ní torí kò sẹ́ni kan tọ́run dá lójú ètò ìbí tọ́lá ọba ó fi wá sí ni a máa sìn a máa wá bẹ̀ẹ́ mo wá bẹ̀ẹ́ àti mi àtẹ̀yìn àti gbogbo àwọn tí wọ́n gbọ́ mi

ọlọ́run bá ní gbogbo tí ó bá ṣẹlẹ̀ lérí ilẹ̀ ẹnìkan náà ní máa ń pàṣẹ òun náà lọ́lọ́run tó bá ti ní kún fọyẹ kún nìkan náà ó sì máa rí bẹ́ẹ̀ má rí bẹ́ẹ̀ má pẹ̀lú àṣẹ ọlọ́ni má ní pẹ̀lú àṣẹ ọlọ́ni má ní má pẹ̀lú àṣẹ ọlọ́ni òjò tí ń rọ̀ ọlọ́ni rọ̀ ẹni tí ń kú ọlọ́ni ń pa èyí tí wọ́n ń pè ní tàwíìdì nìyẹn o táwọn bàbá wọn jọ wọn ní àwọlùhà tàwíìdì wà sọ́dáà ثم صيام بعده زكاة أولها àkọ́kọ́ ẹ̀sìn tawhidu ọ̀nà ni kó gbalagbo ife alambe lẹ́yìn náà wá gbà fún ní ń dá síṣẹ́ ẹnìké bá síṣẹ́ rẹ̀ onísọ̀yàdólówó onísọ̀yàdólòsì ọba yìí ní gbéyànga onírẹ̀yànlẹ̀ ẹni tí ò ga kò gbọ́dọ̀ fi pé àwọn ayé lọ́sàn òun dàbá yìí ayé kọ́ kádàrá ní tẹ̀lé kádàrá gẹ́gẹ́ lọ ọlọ́wọ̀n fọwọ́ ayé bọ kádàrá ayé gan fún ara rẹ̀ ọlọ́wọ̀n bá ń darí òun náà pẹ̀lú kádàrá tọ́lọ́n kọ jẹ́ pé ayé ní bá ń darí kádàrá ni inú ọ̀bá ti rún ayé eré ọ̀bá ti fọ́ ayé ọmọ ayé ọ̀bá ti kú bẹ́ẹ̀ ni ayé gan fún náà ọ̀bá ti kú kò fẹ́ kú ẹnìkan lọ pa ẹni pa ayé ńlọlọ́hun kìí sáyé òkú òkú èso ọlọ́hun òkú sì ní agbára kankan tó lè ṣe nínú tọ́lọ́wọ̀n bá dá sílé ayé ẹjẹ́ àfẹ́mi wa kọ́sọ́dọ̀ ọlọ́run eléyìí náà pèlè tawhid ọmọ wa ṣe lọ́hun oníkà lọ́wọ́ máa ṣe òní sin kàmí lẹ́yìn náà a máa wá gbìyànjú wọlé ń kéyà dúró fún bitọ́ ọmọ àtẹ̀lé ṣe ọlọ́run ẹni bá ń tẹ̀lé ṣe ọlọ́run yóò mọ̀ yàtọ̀ láàrin àṣà tọ́da àti etí ọ̀dà wọ̀lùbárà àtúmìnà ṣírkì wà á lèyí gbogbo àwọn tí wọ́n ń bọ ọ̀tọ̀ ní ká máa ṣe dáadáa sí non-muslims ẹni tí ì ṣe mùsùlùmí ẹ̀sìn ní a máa ṣe dáadáa sí ọmọ òfin lówó tí bí wọ́n fa òfin lóúnjẹ ọmọ ọ̀nà lọ́wọ́ tó bá rẹ̀ òfin lóògùn àmọ́ ó ní bá ṣẹ̀sì tí ń ṣe kí ni ẹ̀sì tí ń sìn nígbà náà ló ti ń jẹ́ muslim ó lè pé rẹ̀ muslim kọ́ ọmọ wa bá wọn ṣẹ̀sìn tí ọlọ́wọ́n bá aláàkórira torí ẹni pé muslim lọ́rí ọlọ́run wọ́n wá gbé nǹkan kankan lẹ̀ tó jẹ́ opposite ọlọ́run ìwọ́n náà wá lọ bẹ̀ ọwọ́ lọ́rí ọlọ́run ni ọ́ Ah, tí inú ọ̀rẹ́ rẹ̀ ò dùn sí inú tiẹ̀ náà gbọ́dọ̀ sí kí ni kò gbọ́dọ̀ dùn sí ìjẹ́gbẹ̀ ní Islam nìyẹn wọ̀fíkù hajj dín káwá gbọ́ ẹ̀sìn yíye ó ṣe pàtàkì púpọ̀ nílẹ̀ Yorùbá lè ní ọ̀pọ̀lọpọ̀ wa Islam náà àgbà Islam wà lámùná tó rókìlì jahiliya àlàáda sàṣẹyì à a máa fi àwọn àlàáda tá à ń ṣe nígbà tí àti Islam àfilẹ̀ àtúnbá lọ àwa lu mọ́ Islam àwa ń ṣe islam half à ń ṣe bọ̀rìṣà half à ń ṣe àṣà tọ́lọ́wọ̀n fẹ́ àlàádà tó sẹ́yà ẹ̀rí gbogbo àwọn àlàádà àtàwọn àṣà tí ọ̀dà ọlọ́wọ̀n bá aláàléwà jìnà sí tààrà jẹ́ muslim ẹ̀já jẹ́ muslim ọlọ́wọ̀n fẹ́ half ọlọ́wọ̀n fẹ́ dájú ọlọ́ni yáyọ lẹ́dínà àmànù ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo olùkúlù fi sílìmì káàfà ọlọ́ni ẹwọ́nú ìsìlámù pátápátá tọwọ́ tẹsẹ̀ ẹ má ṣe ìdajì Islam wàlá tamutunna illa wa antum muslimun ọlọ́run ti sọ yẹn síwájú ọlọ́run ni wàlá tattabi'u khutuwati shaytan ọlọ́run bá ní ẹ má tẹ̀lé àwọn ìlànà shaytan tó là kalẹ̀ ẹ wọnú ìsìlámù pátápátá ẹ̀dá tó wà lọ́wọ́ yín lẹ̀ àṣàtì ọ̀dà ẹ̀fí lẹ̀ sọlọ́run ló ní ọ̀dà àdébì ló ní ọ̀dà kọ̀dà náà ni innahu lakum aduwwun mubin ẹ̀yìn fíhì máhàlẹ̀kà wà mọ́fṣẹ̀dà aburú kan bẹ́ẹ̀mbẹ̀ fún wa àdáwò kan bẹ́ẹ̀mbẹ̀ fún wa ẹkún bẹ́ẹ̀mbẹ̀ fún wa ìbànújẹ́ bẹ́ẹ̀mbẹ̀ fún wa àtẹ̀bọ̀tabú bẹ́ẹ̀mbẹ̀ fún wa iná ọlọ́run bẹ́ẹ̀mbẹ̀ fún ajá ìkẹyàmà lọ́lọ́run fi ní ẹ pàṣà yìí tì eléyìí ní kẹ́ máa ṣe kí ni àtàwọn dúdú o àtàwọn òyìnbó àṣà méjì ní máa ń bẹ nínú ìlú alhassana àṣà tó dáa nítorí ọ̀dà ni pé ọba ọ̀rọ̀ ọlọ́mu ó sì bá ọ̀rọ̀ ànábì mu ẹlẹ́ẹ̀kejì ó náà àlàáda tó sẹ́yìn à àṣà tí ọ̀dà àṣà tí ọ̀dà ìkílódé tí ọ̀dà nítorí ọ̀dà ni pé ó takò alukur'ani ó sì takò àdísì ànábì wa muhammad bẹ́ẹ̀ bá ti wá jẹ́ muslim kí lè yọ́ máa tẹ̀lé ọlọ́run sọ ànábì sọ ọlọ́run ní yáyọ lẹ́dí na àmànù ẹ̀yẹ́ lùgbàgbọ́ òdodo tẹ́ ti gbàgbọ́ tẹ́ ti kúrò nínú ẹ̀sìn míì tẹ́ ti di muslim àti ọlọ́ha wà àti rọ́ṣùlà ẹ máa tẹ̀lé Allah Quran ẹ ti máa tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà bá wọn lérí ẹ̀ yóò wà ní yastik tá a máa fi wọn àṣàyídá ẹgbẹ́ àṣẹ ẹja wọnú koran sọlọ́run ní a máa ṣe a máa wá bá a lọ àṣà ilé yìí ọ̀dà kí ló dé tí ọ̀dà so lè mú púrúfù wá pé ọ̀dà tó lẹ́nu wá ní kíní kan ọ̀dà yóò fún ẹlẹ́rìí o yóò fún alẹ́ àdẹ́lìl yóò fún ẹlẹ́rìí ipe etí mo fi ní ọ̀dà ni kí ọlọ́run sọ báyìí ipe kò dáa ànábì sọ báyìí ó ní kò dáa tàbájẹ́ wà rọ̀súlìhì nítorí ọlọ́run àti nítorí pàdé lẹ́bìn ní káṣí kí ni káṣí sílẹ̀ ọlọ́run sọ àyà kan táàfi mọ̀ pé àwọn àṣà dáadáa ó wà ọlọ́run ọba ní kó sí lẹ́ àfọwà ọlọ́run ọba ní ìrìn ànábì máa ṣàmójúkò fáwọn èèyàn wọ́n mọ́rí bẹ̀lẹ̀ á pàṣẹ wípé wọ́n wá kúrò lọ́dọ̀ àwọn aláìmọ̀kan àwọn alásàkásà àwọn alásà tí ó da àrírí ya, àrìjáìlìyà àrìjáìlìyà ti sọ́yìá àìmọ̀kan ní máa mú yàn sàṣàbúrúkú àṣàbúrúkú gan àìmọ̀kan lọ́lọ́ ń pè é àwọn tí wọ́n bá ń sàṣà tí ọ̀dà aláìmọ̀kan ni wọ́n ìbá gba dẹ́kítọ́rẹ́tì ìbá ní mástáàsì ìbá jẹ́ mẹ́dí dọ́kítọ̀ ìbá jẹ́ ẹnjìníà ìbá jẹ́ bísínẹ́sìmán ìbá jẹ́ àfáà ìbáàjẹ́ bàbá olówó ìbáàjẹ́ obìnrin ìbáàjẹ́ ọkùnrin tó ọba ti ìfọ́ọ̀fù nínú àwọn àṣà burúkú you are ignorant ọlọ́run ọba fi ọ̀nà aláìmọ̀ká ìdójọ́ wà nínú àwọn aláìmọ̀ká ni pé ọ̀gbọ́n tọ́lọ́run ọba sọ ọ̀gbọ́n tánàbí sọ ọwá kù nínú ìmọ̀ ọlọ́run ọbọ́ sínú ìmọ̀ ṣèitọ́n wọ̀nà àdẹ́sọ̀sọ́ yìí ẹwà rí àwọn àṣà tí ọ̀dà yìí òun náà ni ọ̀fẹ́ pàtàkì jùlọ nínú ìjókòó wa yìí nítorí pé gbogbo àṣà tó dáa tá à ń ṣe àwọn náà mọ̀ kó àwọn àṣà tá à ń ṣe tí ò dáa ọ̀pọ̀lọpọ̀ wa àmọ̀ kó bó ṣe tóbi tó àwọn àmì pé ò pé ò àwọn àká pé ò o àwọn àṣàwo ní máa múyàn wọná àṣàwo ní múyàn wà lìjẹ́ náà torí bá ṣe wà yìí jàmá kò sí oore kan tó ga jù nínú oore téèyàn máa ń tọrọ nílé ayé tó ti fi wọ ọlọ́wọ́n ọba o mọ́ṣá ìfúnmi lálìjẹ́ náà sórí gbogbo àsìkò tẹ́ládùn àmàǹgbà ọwọ́ amáka ọwọ́ amadina ní àbí òjò rọ̀ àbọ̀wà ní lóru tí wọ́n ní kọ́ máa tọrọ àdúrà àpádùn àmàǹgbà sórí gbogbo ń tọ́ alijanna ni o fi ṣe namba wa o ibi ọlọ́wọ́ bá wọ́n sà sinmi lọ́ba alijanna lẹ́yìn náà ọ̀sẹ̀ wa tọrọ ẹ̀mí gígùn ọ̀tọ̀rọ àlàáfíà ọ̀sẹ̀ wa tọrọ ọmọ bàbá fẹ́ ṣe mistake torí pé Baba tí kò lè ayé kò sí ìkankan tẹ́nìkan kan wa tó kù táwọn máa retí bá lọ́dọ̀ ọlọ́run tàyẹ̀kọ́ lòun fi wá sínú alijanna kó dẹ̀ fi àwọn ọmọ náà sínú iná rẹ̀ kọ́ lọ́mọ sì wá lọ́mọ náà o ọlá agbára ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdáadẹ́ tó sẹ́yà sọ́ àbùntẹ́rù kò wọ́n lè yí tá à ní tara wa òun náà ni pé àṣà burúkú àṣà tí ọ̀dà ó lé ó lé ó lé lára wa láti filẹ̀ ẹlòmíì ibi tí ó gbádùn àṣàdé wọ́n bá ka fún tí wọ́n kà díìsì fún a ní ọlọ́wọ́n ọba aláàtí sọ tiẹ̀ ànábì náà ti ṣe kí ni ànábì náà ti sọ tiẹ̀ báwa ṣe máa ń ṣe nílẹ̀ tiwa nìyẹn gbogbo tí ó wá ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa táà fi takò tọ́lọ́ǹtà nábì ọlọ́mọdé ọ̀ṣẹlẹ̀ sí wa sẹ̀rí mọ́nì tí aláníyàn àlè ní mọ́nì ó dìgbà tàbá da àṣà burúkú lẹ̀ àṣà tí ó da ó dìgbà tàbá da lẹ̀ anẹ́bìnrin láyé mẹ́nà àdókùn anẹ́bìnrin ẹni kọ̀ọ̀kan yín ẹ̀ lè tí gbàgbọ́ ẹ̀ lè tí ìdólùgbàgbọ́ òdodo hátà kúnà àhábà ilé ìmì wọ́lẹ̀bìhì títí tẹ́sí nífẹ̀ẹ́ mi ju àwọn ọmọ tẹ́bí lọ wọ̀wọ́ níbihi ẹ̀ lè tí ìdólùgbàgbọ́ òdodo bàbá yín lọ àwọn bàbá tó bí yín ẹ̀lẹ́tẹ̀ ìdólùwà gbódodo onígbàtẹ́ bá nífẹ̀ẹ́ mi jà ń bá bá yín lọ àwọn bàbá yín tó gbé àgbékalẹ̀ àwọn àtàsílẹ̀ anábìnrin <laughs> ẹ̀lẹ́tẹ̀ ìgbàgbọ́ wọn náà ṣe àjùmáyìn anábìnrin ẹ̀lẹ́tẹ̀ ìgbàgbọ́ onígbàtẹ́ bá nífẹ̀ẹ́ mi tẹ́ nífẹ̀ẹ́ súnmọ́ mi ju gbogbo àwọn èèyàn tó wà láyé lọ tọ́lẹ́gbẹ́tẹ́ mi bá ti sọ̀rọ̀ ẹ̀yìn mi lẹ́tòsí táwọn bàbá kan bá ti sọ̀rọ̀ ẹ̀ nítòsẹ́yìn wọn nígbà tó ti takun tẹ́mi olùgbàgbọ́ òdodo ọlọ́mọsá fàwọn náà sínú wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa lónìí a ní bùkátà sí kálọ̀lẹ̀ dágbóyè ẹ̀sìn wa àdáàtú nínú àwọn tí àwọn àlùfáà wọ́n ń Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá wa yí pé ó ní báwọn yẹn ṣe ń ṣe maka tẹ́lẹ̀ ó láwọn bí wọ́n ṣe ń ṣẹ̀sìn ó ní bí wọ́n ṣe ó ní àwọn àgbàgbọ́ tí wọ́n ní lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn làwọn ìṣe àti gbogbo àwọn ayẹyẹ àti bí wọ́n ṣe ń sìnkú bí wọ́n ṣe ń ṣèyàwó bí wọ́n ṣe ń rówó bí wọ́n ṣe ń tajà bí wọ́n ṣe ń rajà gbogbo ẹ̀ ló ní maka ọlọ́wọ́ sọ fún anábì pé afa hukumanija ilé iya gbogbo sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá ní èrè anábì sọ fún wọn yìí pé ṣé àṣà aláìmọ̀kan yẹ yẹbùgún yẹtùlùbùn òun ni wọ́n máa ṣe ni wọ́n máa ṣe wa man ahsanu minallahi hukman liqaumin yuqinun ọlọ́wọ́n bá ní kò sí àṣà tó dáa tó dáa tó àṣà tó wọn lọ́n gbé kalẹ̀ o fáwọn èèyàn tí wọ́n bá ní àmàdájú nípa ọlọ́run ọlọ́run sọ̀rọ̀ ọ̀wá sọ pé àṣà náà sọ báyìí ọ̀mọ̀ pé al-Islam òfin ọlọ́run lérí ilẹ̀ àṣà ọlọ́run شريعة ربانية الإسلام شريعة إلهية سمائية ọlọ́wọ́ ọba ló sọ kalẹ̀ látòkè sámà ọba tó dá wa tó sì máa ń torí mẹ́mẹ́ fún wa wọ̀dá àdájú ọkọ̀ ọmọ pé àṣà tíkìlẹ̀tún ìsàníyà àwọn ọmọ èèyàn ni wọ́n rò ó pẹ̀lú ìmísíèsù èyí ni àwọn tẹ̀bá lásà kan sí ọ̀dà ẹ̀rì fáwọn èèyàn kan náà ń gbé kalẹ̀ ta ló fi mọ̀ wọ́n pé ká máa ṣe irú ẹ̀ ìbílísù ni nínú ìbílísù àtọ́lọ́ ta ló dúra wọn lọ ta ló dá ìbílísù jàmá àṣà tá à ń ṣe kan ta ló dá ilé ayé tá a ti báṣà yẹn ta ló dá àwọn bàbá tó báṣà yẹn kalẹ̀ ta ló dá wọn nígbà wọn ò sí láyé mọ́ ọ̀dọ́ náà padà àmẹ́ni ọlọ́mọdé tó ọlọ́run yóò mọ̀ sọ fún ìpé àfáà gbogbo kéwú tẹ́lẹ̀ kéka lè yẹn báwo ṣe ṣe làwọn ṣe kí ni làwọn ṣe yóò tọ́lọmọsà sọ níbẹ̀ ọlọ́wọ́n bá wa ó ní wàyíra kí láwọn mọ́tàbà ó ọlọ́wọ́n bá ní tí wọ́n bá sọ ọlọ́wọ́ bá láwọn kẹfẹ́ yọ́ sọ pé bálínà tẹ́bẹ̀ ohun máa àlìfàìnà àlẹ́yìn àbáàna wọ́n ni rọ́ ìrọ́ àwọ́ tẹ̀lé ń táwọn bàbá wa fi sílẹ̀ tàbá lọ́wọ́ wọn àwọ́láwọ́ káàna àbá ohun ọlọ́wọ́ bá nílò àwọn bàbá yìí dáyà kìlú ọ̀dọ̀ mi ni ìmọ̀náwà tèmi ni ẹ tẹ̀lé ẹ má tẹ̀lé tàwọn bàbá yín àṣàtọ́ làwọn bá rí sí yìí ni àṣàtọ́ da kọ́ àṣàtí ọ̀dà torí àṣàtọ́ da àti tí wọ́n sọ̀kàlẹ̀ àti sọ́mà wọn ò ní takora wọn ṣe rí àṣàtí ọ̀dà ìdí òjò ọ̀dà ni pé ọ̀takùn tó sọ̀kàlẹ̀ láti sọ́mà ọlọ́run bá ní tí a bá wá sọ fún wọn yìí pé tẹ̀lé sọ̀kàlẹ̀ àti sọ́mà wọ́n mọ̀ wá ní ìtàwọn bàbá àtàwọn ìtí wọ́n fi sílẹ̀ làwọn ọmọ sí kíni làwọn máa tẹ̀lé àwọn àwo ni wọ́n ń sọ̀rọ̀ yìí jàmá àdé muslims ṣé musulmi ni wá àwọn kèfèrí àwọn ni wọ́n sọ sáwọn musulmi ni wọ́n sọ jàmá àwọn kèfèrí wọ́n sọ lọ́rọ̀ yìí bóò lè mi àti ẹ náà láàfin wá ní máa sọrú ẹ̀ nílòkó yìí nígbà ń bá káyà fún yín tí mo ṣàlàyé àwọn àṣà tí ọ̀dá tí mo sì mú àyà wá nu tí ò fi dáa tí mo bá di ìṣìwà tí ò di ọ́ dáa ìjẹ́ nìkọ̀ọ̀kan wa fọ́wà náà ṣe a sọ pé ìta abálọ́dọ̀ bàbá wa láàmà abálọ́ ni àbá padà pé a ń tọ́lọ́run ti ní ọ̀dá yẹn àti tẹ̀lé tọ́lọ́run èwo láṣẹ mẹ́ a tẹ̀lé tọ́lọ́run ó o o àsánira o àsátóbi lẹ́mí àwọn èèyàn o torí pé àti bá sábà àti bá sábà káyà yẹn fún ọlọ́run bá ní tí wọ́n bá ń sọ fún wọn táwọn òjíṣẹ́ wọ́n bá ń sọ fún wọn yìí pé ìtàbà òun máa zàlàlà ẹ tẹ̀lé ńtọ́lọ́ ń sọ kalẹ̀ ẹ tẹ̀lé Qur'an súnà náà kọ́ta ló sọ kalẹ̀ jama ọlọ́run ló sọ súnà kalẹ̀ àbọ́lọ́run kọ́ sọ súnà kalẹ̀ ọlọ́run ló sọ súnà kalẹ̀ anábì kì í sọ súnà fúnra o ọlọ́run ló ní ọmọ sọ o ló fi sọ fún wa pé láka méjì làṣùbà àbúrò orí láka méjì nínú Qur'an orí <laughs> láka mẹ́rin fún zóòrì nínú Qur'an tàbí ní kọ́sọ̀ fún agbọ́lọ́kà méjìlá kí n jímà ọlọ́run ní sọ súnà kalẹ̀ bọ́bọ́bọ́ kùránì bọ́bọ́ muslim ìgbà ìgbà tí ẹnì kọ̀ọ̀kan wa tí a ti gbàgbọ́ ta ń kírun ta bá só lórí ìrun kí ló dà máa fi ìrun lẹ̀ tá a já ọ̀run pé àlùwàlá mi ti já kí ló jálù wàlá yìí só nínú súrà wo ni só wà pé máa jálù wàlá nínú àyàwó níbo láti rí jama níbo àwọn àwọn àlòsè ó oh, ṣe islam lọ́sọ̀ yẹn ọlọ́dẹ àti ọ̀la ọdẹ ẹ̀tẹ̀lé koran wà àti rasul ọwọ́ lè ṣe súnà ọwọ́ lè wọ́n fẹ́ ṣe súnà láì ṣe islam ọwọ́ ẹ̀ gba koran nìkan tọ́ ọwọ́ wọlé pẹ̀lú koran nìkan tọ́ gbàgbọ́ ni torí òní mẹ́sìn délé ọlọ́dẹ àtàwọ̀ kọ̀ṣọ́ iye tá ti ta ṣe súnà lóní méjì láṣẹ kí ni ìláṣẹ ẹ̀yọ́màyá ọlọ́ọ̀bà Allah subhanahu wọ́n wá ní tá a bá sọ fún wọn yín pé kànábì ọ̀sọ̀ fún wọn wọ́n wá ní bali nàtẹ́bù má àlẹ́fẹ́yìn náà àlẹ́ yàbá àná ní táwọn bàbá wa gbé kalẹ̀ làwọn máa ṣe kíni làwọn máa ṣe ó ti pẹ́ lára wa àlẹ́fẹ́yìn <laughs> náà àlẹ́ yàbá àná ọlọ́kàní àbá ohun ọlọ́mọ ní na ṣe hàn wọlé àyà àtàdù ọ̀rọ̀ yé wà àwọn àbí ká mú àdínsì wá tọ́ta kó àṣà kò sọ́rọ̀ mọ́lẹ́yìn rẹ̀ tọ́ba fẹ́ wọná ọlọ́ kọ́dà kò ṣe láàárọ̀ ikú tó débí bọ́bá ti kó ń bí ó lè filẹ̀ torí wájú àlìkẹ́ àmọ́ ọ̀gbọ́ òṣìmá ó ti gbọ́ <laughs> ó ti gbọ́ àlèwò làmáwó bọ̀dà àwọn anábì ọlọ́run ti lọ ni wọ́n ni wọ́n máa ṣàlàyé táwọn anábì ọlọ́run fi lẹ̀ òmìnira adá ti sẹ́yìn á ẹ̀fọ́tàlímà nínú àwọn àṣà tí ọ̀dà tá tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ tó ní ṣe pẹ̀lú kíni jama tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ ìbádàtú gẹ́rìlá òun náà ni ká ní nǹkan kan tá ń bọ ká ní nǹkan kan tá ń sìn tá ń bọ nínú àṣà wa sẹ́mọ̀ pé mùsùlùmí náà là ń pẹ́ra wa àwọn nǹkan wọ́n sì ní tí wọ́n ń bọ wọ́n sì ń wá mọ́sálásí tọ́ba di àsìkò tí wọ́n fẹ́ ṣe ọdún yóò ṣe kíni yóò wá bá wọn ṣe a ní ìsìláàmù ní ká má ṣe orò ìdílé èmi ọ̀wá máyàwó àsìn àyà tó ní kọ́ ọmọ sọ̀rọ̀ mọ́síláàmù ọ padà kú kò sì ní pẹ́ mọ́ wàláyé kò ní pẹ́ mọ́ bọ́bá lọ́gọ́rùn ọdún wàláyé ó kéré wájú ọlọ́ kọ lọ́gọ́rùn ọdún sí èyí tó kù tó tún lò yìí ká fún ọlọ́gọ́rùn ọdún sí ọ̀pọ̀ láwájú ọlọ́ ni ọlọ́ni ọgbọ́dọ̀ kú àfikọ́ kú sínú Islam gbogbo àṣà tí wọ́n bá ń ṣe tọ́jú àṣà ìbọ̀rìṣà òun lọ gajù nínú àṣà tó bí ọlọ́run bá nù ipe wà ní ibùdó ni ọlọ́run lèmi ní kẹsì náà ada siratu mustaqim ojú ọ̀nà tọ́tọ́ nìyẹn ẹ má ṣe ṣètàn àwọn máa ń sin igi Yorùbá àṣà ni àìlèmí ò gbé rin yọ́ máa sin àwọn mi ò gbé omi síwájú wọn ò béèrè pé ta kómi ọmọ sàn ó jòkó tó kúta kò béèrè pé lọ́dọ̀ kúta ta lọ́dọ̀ àwọn gẹ́gẹ́ sókúta lọ́dọ̀ àwọn tó ṣe pé ya kẹfẹ̀rí ọkọ̀kọ́ gbọ́ irin tó wá gbé síwájú tó ń bọ̀ yẹn sí ìrìn yẹn lọ́dọ̀ ṣé ìrìn yẹn ni pé kan bẹ tó tó sì dá ń tọ́ ń bọ̀ wá yí ọkọ̀ lọ́wọ́ ọba nìkan lọ́gbọ́dọ̀ Ibrahim ọba àṣà ọba nínú ìṣẹ̀ṣe wọn nínú àwọn àṣà wọn adébí Ibrahim ọlọ́run wa rán wa létí nígbà tí ń bá wọn sọ̀rọ̀ kọ̀ dákẹ́ àwọn àfáà náà ní dákẹ́ ìkankan ní sí ọ́ kò sí ní o níjọ́ tó lò ń ayé ọlọ́run kọ́ kò ní lé kò sí ní ṣe kò sí ní Ibrahim èyí ìdíkọ́lù lè àbíhi nígbàtí ànábì Ibrahim sọ fún bàbá rẹ̀ wa ó tún fún àwọn àjọ rẹ̀ náà àwọn aráàlú ẹ̀yà aráàlú ó àwọn náà ó ní máa ta àbùdùn ó ní kí lẹ̀ wá ń sìn yìí gbogbo oníṣẹ̀ṣe tí ń bẹ ní nísìn ọyẹ kiri ọmọ pé ní ṣe sọ̀rọ̀ ọlọ́wọ́ bá aláàní ọwọ́ sọ fún wọn pé mọ́ta àbùdù kílẹ̀ wà ń sìn kọ́ọ̀lù na àbùdù àṣùnáàmà wọ́n sì panupọ̀ wọ́n ní èrè làwọn ń bọ̀ òun là ń sìn fọ́nà tó lù làhá áfìfìnà ọ̀dọ́ rẹ̀ là máa ń pé sí tàbá ṣé gbogbo ohun tí ẹ̀ ń kó bùkátà lọ́dọ̀ rẹ̀ yìí ṣé wọ́n ń gbọ́ ìṣẹ̀jẹ̀ ọ̀húnà ìgbà tẹ́yìn pé wọ́n fún bùkátà yín àwọn èèyàn fà ọ̀húnà kù ṣé wọ́n ti lóore kátà ti ṣe yín lọ́dọ̀ ni wọ́n ti wá gbóúnjẹ fún yín àbí wọ́n ti wá bùn yín lówó nulé àwọn èèyàn dùn rúùn àbí wọ́n ti wá nà yín lẹ́gba àbí wọ́n ti wá fún yín lérí àbí wọ́n ti wá ààmù yín wọ́n ti wá bá yín ojú kan náà wọ́n dúró sí kọ́ọ̀lù baliwa jáde na àbá àna kàzálì kàyàfà gbogbo ọ̀rọ̀ tá nẹ́bí Ibrahim sọ yẹn ọgbọ́ pọlọ wọn sọ̀rọ̀ àmọ́ pọlọ wọn ọkọ̀ gbá ọ̀rọ̀ sẹ́mùkúrin tó wá nílá kẹ́ ẹni wọ̀n bá dá nẹ́bí Ibrahim sọ ó ti ṣe kí ni ó ti tó ẹgbọ́n tó wọ́n panupọ̀ tó wọ́n rí balẹ̀wà jáde náà bá náà Ibrahim nítorí sọ yẹn nítorí sọ ọ̀wọ̀ wá létí báwa ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe nìyẹn ìṣẹ̀ṣe tiwa nìyẹn kàtàlíkà yaf'alun bí wọ́n ṣe ń ṣe ńlẹ̀ yìí nìyẹn ẹni bá ń bọ̀ ìsàwọlé jọlọgbọ́n ẹni bá ń sí ń bọ̀ ìsàwọlé nílà akáyì bọ́lọ̀ bá fẹ́ tàríyàn sí bí ó sà yọ́kọ̀ gbà láàkáyì lọ́wọ́ yẹn yọ́ gba ìrònú tèèyàn fi ronú bọ́lọ̀ bá ti wá gbà ìbájẹ́ mẹ́rin dókítọ̀ yọ́ wọn fẹ́rí gbalẹ̀ fún gi ìbájẹ́ àfá àtókè gbogbo kí wáyé tá yọ́ bá wọn ṣe ọdún òòsà nígbà lọ́n ti gba làákàyè lọ́wọ́ ẹ̀ wọ́n jọ máa bọ òrìṣà ni yóò ní tí wọ́n ń bọ lábúlé wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa gbogbo òrìṣà tí kálukú bá ń bọ á pàdé ọlọ́run o ọlọ́run ní gbà ọlọ́run ní gbọ́ ó ní inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run bá ní gbogbo ẹ̀ṣẹ̀ lẹ́hún lè fẹ́rí jìyàn bí tẹ́bọ kọ́ o ọlọ́run lọ́hùn ní fẹ́rí jìyàn ní ọba kú lérí ẹbọ wọ̀yá gbẹ̀rù máa dúnà dárí kalimá yàṣà ẹ̀ṣẹ̀ míì tó bá kù lẹ́yìn ẹ̀bọ̀ bó ṣe kó tóbi tó tó bá wù wọn lọ́wọ́ òun lè fẹ́rí jìn ẹ̀dá níjọ́ kìyàmà ìnáwó máa yù ṣíkì bí láà ọlọ́run ẹni tó bá ní kankan ti ń bọ fọ́kàdá rọ́mọ̀ lọ́wọ́ alẹ́ mi dè wọ fún o wà máa wá wù náà ọlọ́run inú náà ni wọ́n ń bọ̀ wà máa lè zọ́ọ̀lì nàmì àṣọr ọlọ́run kò sẹ́yìn tó ti gbà wọ́n lẹ̀ lọ́wọ́ mi nígbà wọn bá kó sọ́wọ́ ọlọ́ eléyìí ni àkọ́kọ́ àṣà tó burú jáì lérí ilẹ̀ ọlọ́run gbogbo àwọn tá a bá ń bá wọn ṣe tá à pè lásà tá à pè òòṣà lásà ìbọ̀rìṣà lásà ká lè yọ kó nínú àṣà wa ẹlẹ́ẹ̀kejì àyàdò ṣèríkíyà káwá ní àwọn ọjọ́ tá a yà sọ́tọ̀ tá a máa fi gbé ògo fáwọn òòṣà yẹn ni wọ́n ń pè ní ọdún òòṣà wọ́n ṣe lásìkò ànábì Ibrahim náà wọ́n lọ sí ọdún òòṣà wọ́n lọ bàbá rẹ̀ ní Ibrahim wọ́n gbọ́dọ̀ mọ́tẹ́lẹ́ wa ó nígbà wọ́n ṣe dojú ọ̀nà ó ní inni sakim ànábì Ibrahim ní ara mi ọ̀dá ara mi ọ̀dá sí wí ni pé ara mi ọ̀yá sí ibi tẹ́ ń ṣe kíni ibi tẹ́ ń lọ àwọn wá gbọ́ yé sí pé ọlámùdí olóhùn ọ̀gbádùn ọgbọ́n tí wọ́n náà máa dánù tó bá ti fẹ́ di pé ọ̀fẹ́ ha ó ní tẹ̀lé wọn lọ ó ní ilé sakim fàdákọ̀dà náà sọ́ta fi nù jù ọwọ́ òkè báyìí pé áà ah, ah, kí ni ìbá ṣe o ọ̀dà mo fẹ́ kó àwọn báyìí lọ́gbọ́n ọwọ́ padà sílé ọwọ́ lọ họ́ọ̀lù tí wọ́n máa ń kó òsà sí ọwọ́ lọ lè bẹ́ gbogbo òsà yẹn lérí ọbẹ̀ wọn létí ó fi àáké ńlá ó fi kọ́ ńláńlá lọ́rùn nígbà wọ́n darí ibi ọdún sà tí wọ́n dé wọ́n jó lọ́jọ́ lọ́jọ́ bọ̀ wọ́n wọbẹ̀ wọ́n rí ta ló ṣe léyìí ah, wọ́n ní Ibrahim ló ṣe o nígbà wọ́n pé Ibrahim dé ó ní ẹ̀sìn bí wọ́n àwọn ọlọ́run ọba yín ó yẹ kí wọ́n lè sọ ẹni tí ọwọ́ àwọn lè mà táwọn ọlọ́run ọba yín fi wá jòkólẹ̀ tí ẹnìkan sí wá wọlé ah, ọlọ́run adúpẹ́ Islam ọlọ́run adúpẹ́ Islam ọlọ́run adúpẹ́ islam ọlọ́run adúpẹ́ islam ẹni kọ̀ọ̀kan wá ọlọ́run níjà sẹ̀sẹ̀ ní lẹ́yìn islam ọlágbára ọlọ́run bá wa wọ́n wá dáná fún wọ́n dáná fún anábì ibrahim tó jóná jama wọláyé kò jóná fakulna ya na rukun ni barjan wa salama ala ibrahim ọlọ́run bá ní iná máa jò máa jò àmọ́ ọ̀gbọ́dọ̀ jò máa jò <laughs> àmọ́ ọ̀gbọ́dọ̀ sí kíní ọ̀gbọ́dọ̀ jò lè jò anabi ibrahim sì dìde ń bẹ̀ ó sì dìde ìgbà nájó tán iná tí wọ́n dájọ fóṣù kan ọ̀rọ̀ ní dákẹ́ wọ́n náà máa sọ nínú abúlé yín o wípé ọdún tá a fẹ́ ṣe yí àwọn òṣè ọdún ẹ̀yọ̀ ni oníbáwá ṣe ọdún ẹ̀lúkú oníbáwá ṣe ọdún òkè ìbàdàn oníbáwá ṣe lákòjọ oníbáwá ṣe ọdún ìgbólo ìgbólokó oníbáwá ṣe kíni oníbáwá ṣe torí pé ọdún ṣíṣe ọdún òṣà ṣíṣe ó jẹ́ ọ̀kan nínú àwọn àṣà tá a gbé lárugẹ nínú àwùjọ wa ni ó wà nínú àwọn ọdún tá a gbé lárugẹ nínú àwọn àwùjọ wa abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sà ìṣàánú wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọdún Christmas ń gọ́ òní bá wọn ṣe yẹn náà òní bá wọn ṣe kíní òní bá wọn ṣe lámúyẹ̀ lídíwà lámúyẹ̀ lídíwà lágbàgbọ́ ọlọ́run òbí máa ẹnìkan ò ṣe kíní ẹnìkan òbí àwọn kan wá lọ́lọ́run lọ́mọ wọ́n láwọn ń sẹlẹ̀bírẹ́tì ìkómọ ọmọ ọlọ́run wọ́n náà wọ́n bá wọn jáde ẹwà ni bọ́lọ̀ ní ajẹun alùkìtàbì ọlọ́run ní ajẹun alùkìtàbì lóòótọ́ tí jẹ́kújẹ lọ́wọ́ ní ajẹ ṣe alùkìtàbì wá gbé ẹlẹ́dẹ̀ lọ́wọ́ sọ ọgbà lọ́wẹ́ ṣe alùkìtàbì wá gbé oúnjẹ lọ́wọ́

wọ́n ní ẹ̀kan lọ́dún la máa ń ṣe àwọn máa ń sọdún ìṣẹ̀ṣe wa ọdún lónìí <laughs> nígbàtá wà nínú jàìlíà táàtì di mùsùlùmí àwọn máa ń bá wọn ṣe ànábì ní kọ́dẹ̀ àbìdẹ́lẹ̀kùn kọ̀lẹ̀ àbìdẹ́lẹ̀kùn lọ́wọ́ bí i máa khayran minhuma ẹ má ṣe máa ọlọ́run bá ti fi ọdún wọ̀yọ́ malfẹ́tọ̀ àtọ́dọ́ àwẹ̀ tí wọ́n bá ní wọ́n fi nǹkan pààrọ̀ nǹkan ìtumọ̀ ẹni pé a ní ṣe èyí tó wà nílẹ̀ mọ́ èyí tó wọ́n fi pààrọ̀ yá máa ni láwọn máa ṣe àdíṣì tó ṣe gbogbo ọdún kọ́dún lè wọ̀ rèé tí wọ́n bá ṣe nínú àṣà wa tó ṣe bá wà àwọn ọdún yẹn ẹ rí pé kò ní so mọ́ra ti ọlọ́run bí ọba kama ìfọ́ọ̀fù nínú ọdún bọ́yá òsà àdábọ́ ní wà bí òsà tí bá ń ṣe àṣà ni torí kí wọ́n náà bá ń yọ sọ́tẹ́ ìjọ ń jẹun òyìn tí wọ́n ń ṣe ẹjọ́ ń ṣe náà ni ẹlòmí òsì wá ní lólé ọdún àmọ́ yóò fowó ránṣẹ́ lẹ́yìn náà àrùkọ́ wọ̀lìǹbẹ̀tọ́ wọ̀lìǹhìnà nínú àwọn àṣà ọ̀dá òun náà ni níta àmà fi ń bọ̀wọ̀ ọlọ́run sẹ́rí bí adé afarabalẹ̀ fún mi díẹ̀ kama níta fi ń ọlọ́run àrùkọ́ òsòjúdú kama fẹ́rí kalẹ̀ kama dọ̀bálẹ̀ kama kúnlẹ̀ kama tẹ kọ̀kọ̀rọ̀ kí lẹ́sìn wá sọ lórí ẹ̀ àṣà ni لتعظيم الآباء والأمهات والسادة a máa fi ń fáwọn bàbá àti ìyálé àtàwọn tó bá jẹ́ àwọn àgbà wa ọlọ́sọ ayà kan ní koran yíò sọ bitọ́wà sọ́tùl hajj ayà 77 ẹlọ́lẹ̀ ká nílé ọlọ́mbá ní yáyọ lẹ́dínà àmànù ọlọ́lẹ́yìn olùgbàgbọ́ òdodo ìrìkàwò ẹsẹ̀ fọ́lọ̀n ẹrùkú fọ́lọ̀n wọ́sùjúdú ẹfi sin ọlọ́run ọba yìí ẹfi sin ẹ̀sìn ní o ẹ̀sìn ní o tí ó lè fẹ́rẹ́ kalẹ̀ fún yà kọ́ sọ pé òun kí ó ń tọ̀ gbogbo alápàánù kò pé a ah, rùkú nǹkan tí ó lè rùkú fún yà náà tí ó lè rùkú fún yà ó lè rùkú fún yà torí sùjúdì àti rùkú kí lọ́lọ́run pè níbi ẹ̀sìn wọ́n fún àlórí káyọ̀rà iṣẹ́ rí ní kẹ́ máa ṣe ẹ ṣe dáadáa sáwọn àgbàlagbà ẹ ṣe dáadáa sáwọn òbí yín ẹ ṣe dáadáa sáwọn ọ̀gá yín ẹ tọ́jú àwọn òbí yín ẹ tọ́jú àwọn àtọ́dàgbà ẹ bọ̀wọ̀ àwọn àgbàlagbà àmọ́ la'allakum tuflihun ẹ má rùkú ẹ sì má ṣe kí ni ẹ sì má fèrè kalẹ̀ Suratul Hajj aya 77 àfàwọn Anas ibn Malik oníjọ́ kan ọláwọn àjòkó ti ànábì bá ṣe jòkó lẹ̀ arákùnrin kan wá wọlé oníyà Rasulullah oníwòjúṣe ọlọ́run ó ní ọlọ́rọ́jùlù mí nà yẹ́lẹ̀kọ́ àkà ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń pàdé ara wa a pàdé ọmọ ya wa a sọ̀dí ìkọ̀wò àbọ̀rẹ̀ wa tímátímá àyẹ́ni hàní ìlàwó àyẹ́ni hàní ìlàwó ṣé kọ́ tẹ̀ fún un bá pàdé ara wa tẹ́ bá pàdé ara ẹni kí ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ kíra wọn àyẹ́ni hàní ìlàwó ṣé kọ́ kọ́ọ́lá afayẹ̀ tẹ̀símuhu wọ ìkọ̀bíluhu sí àkíṣe ara wa lẹ́nu anábì nílà ẹ̀gbọ́dọ̀ síbẹ̀ àfàyà àkùtù bí yéjì wọ ìṣọ̀fí òhu ṣé wàá bá kábàrà wa lọ́wọ́ lérí ìdúró kọ́ọ́lá naam dáa ni ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa kìtàbù ríádù sọ̀lìyìn ó náà làdísì wà kìtàbù ríádù sọ̀lìyìn ìwé àṣà alárúbáwá ni àbí wẹ́sì ní gbọ́dada bọ́yá ìwé àṣà ní ọ̀tọ̀ ẹ́ ìwé sìn torí ọ̀rọ̀ ìrún bẹ́ẹ̀ ọ̀rọ̀ ájì bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kíkí náà sí kíni ọwà bẹ́ẹ̀ ìwé sìn nígbà bá ti bá ń bẹ̀ kí ẹ̀sìn alọ́sàlẹ̀ ẹ̀sìn lápé nínú àwọn tó lè èyí e, láwùjọ wa nínú tó lè jù láwùjọ wa especially ọ̀dọ̀ àwọn bàbá wa kọ́lọ̀mọ́sà bá fún ọlẹ́mìí kọ́ bá fún aláti bọ̀tán òun náà ni àṣà kíkí pípò ló ṣe wá sí mi tọ́ wá sí mi lérí ìdúró eléyìn ọ̀bá sàti wa mú yọ́wà ní wọ́lẹ̀ àárọ̀bì àdásùn wọ́lẹ́ àdásùn àwọn lárúbọ́ wá ńlá sàti wọn àwọn náà ní àṣà títí wa àwọn abẹ́rẹ̀ pé kí ni àṣà àwọn lárúbáwá kí ni àṣà àwọn lárúbáwá àṣà lárúbáwá kan bẹ̀ tọ́jẹ́ pé kò wọnú ẹ̀sìn kò wọnú kí ni jama kò wọnú ẹ̀sìn nínú àṣà lárúbáwá tí ò wọnú ẹ̀sìn òun náà ní ká dàgbà borí kí ni tí wọ́n dàborí ẹ̀ kí ni tí

àmọ́ tó bá wà nínú ẹ̀ṣọ́ ìlú kọ̀ọ̀kan tó ní kòdó sí náà tàkùn ìdá kulli masjidi tó bá wà nínú ẹ̀ṣọ́ tó wá mú kúra wọn nínú ẹ̀ṣọ́ yín wọ́n fẹ́ lọlé àná tẹ̀fẹ́ lọ kéṣàn ńlá bẹ́ẹ̀ sí máa ń ṣe nìyẹn ẹ̀yin bẹ́ẹ̀ bá lọ mọ́ṣáláṣí náà ṣe kí ni ẹ̀ṣẹ́ àbáwá kọ̀ fámẹ́nẹ́ẹ̀dì pé tí ọba lò ìgbà níbi ni ẹ̀kan lọ́dún kẹ́ máa ń ṣe dàbáyì ẹ̀yọ́ ma yá mi àmọ́ tó wà nínú tẹ́rà rí àdìsàlìhìn tó wà nínú tẹ́rà ẹ̀sìn kí láàpẹ́ jama ẹ̀sìn láàpẹ́ anábìnú omi tó wà náà sùjúdà àdàsábọ̀tà àzómi anábìnú wọn pàmí láṣẹ kí máa fẹ́rí kalẹ̀ pẹ̀lú nǹkan tó tóbi lára wa tó jẹ́ méje tọ́lọ́wọ́ bá aláàfẹ́ aláàlọ́pàá aláṣẹ ipe wọ́n ní ká máa fi eré wa àti mú kalẹ̀ ká máa fi ọwọ́ méjèèjì kalẹ̀ erúkún wa káwọn oríṣẹ́ kíní káwọn fi kalẹ̀ àti etí ẹsẹ̀ wa gbogbo àwọn nǹkan tí wọ́n ló tóbi yìí nígbà tá a fi ń kalẹ̀ fọ́lọ̀n kí là ń fi ṣe fọ́lọ̀n à ń gbé títóbi fún ọlọ́n nígbà fi ń gbé títóbi fọ́lọ̀n ta

ọmọ ìlú bá ń ṣe tìláwà lóòrùn tí ń gbà rẹ̀ lọ́sàn tó lóhun òkúnlẹ̀ inú bàbá òun ṣe máa bàjẹ́ ẹwà lójú ọ̀tọ́ kan pín bàbá sí òsì ah, ah, ọlọ́mọ yẹn ti gbẹ̀ṣẹ̀ kò sì parọ́ lóòtọ́ gbẹ̀ṣẹ̀ náà ni ó eh kí lọ́gbà jọba ẹ̀sìn lọ́gbà tí wọ́n lẹ́sìn lọ́gbà ẹ̀sìn lọ́láàfíà ni wọ́n ní lárúbáwá ni ó ní ká máa dúró kíra wa wọ́n ní àdẹ́bì lọ sọ

tẹ́lẹ̀ àwọn mọ̀lẹ́ta tí sọ́wọ́n bí ló ti ń lo ohun wọn wọ́n ìhà kàwù míì bàbá dáàmà lọ kọ́ lẹ̀ kò lè parẹ́ táyé parẹ́ wọ́n ìhà kàwù míì jẹ̀hì ló máa nà lè àyà bàbá ní ọmọ ṣe fáwọn èèyàn mílẹ̀ Yorùbá ó ṣe fáwọn ìjọ mi àwọn èèyàn mílẹ̀ Yorùbá wọ́n sa ìmọ̀kan wọ́n sa ìmọ̀kan nípa kí láńpẹ̀ ní tìjú wọ́n àṣà òfin àti máa ń wà bìtàdáà wọ́n sì ṣe lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n tún sì ṣe lọ́wọ́ parí kí láti ṣe wọn akàdá ẹkọ̀dì jẹ́hìn ló tàwà àdọ̀ha wọn mọ́ tí wọ́n ń pè ní àpálẹ́ ipé wọ́n pọ̀nyẹ̀lé wọn mọ̀ wọn dáma wọ́n bà náà fi sojú dín wà ní hànà fi sojú dín wà ní hànà anábì ni anábì sọ fún wa àyìn inú àdìsítáka ẹ̀yà anẹ́sìn arákùnrin ni àyẹ́ ni hànà ìlàwó ṣe ká tẹ̀ fún ànábì ní ẹmọ́tẹ̀ bàbá yẹn wọ́n bá ná ohun fi sojú dì ń wà ní àná ìnìhìnà ètò mọ̀kánà méjèèjì wọ́n wá sọ kíkí àtìtẹríba wọ́n sọ bí ká máa fẹ́rí kalẹ̀ àbí ká máa tẹ̀ fáwọn àgbàlagbà tọ́ mo ti sọta nábì mo ti sọta lọ́n mo sọta nábì mo sọta àwọn bàbá tó gbajúmọ̀ lẹ́yìn Yorùbá àmọ́ sọ àwọn ọmọ wọn tẹ̀lé àwọn ọmọ bàbá dábì tí wọ́n tẹ̀lé àmọ́ àwọn adígbò dòdò tó yẹ káwọn ṣe kí ni tó yẹ káwọn sọ òdòdó lẹ́lẹ́ wá sọ ń bì àbíkẹ́lẹ́ wá sọ ń bì jọba ọ̀tọ́nù sùláàf fi wọn fẹ́rí kalẹ̀ kọ́ máa dọ̀bálẹ̀ kọ́ máa tẹ̀ láti fi gbé títú bí fóńtọ̀ ẹni tó bá rùkú tí ń tẹ́rù kóńgọ́ sí ẹbọ̀ lónà ń ṣe tí ó náà ń ṣe ń jọ́ da pòsíṣọ̀ tó bá ara rẹ̀ inú tó lè fi roko <laughs> ẹni a máa tẹ̀ sí ẹbá rẹ̀ roko ẹ̀ ní tẹ̀ ọ̀kan tó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ sóò ní tẹ̀ tó fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ ẹ̀ ní tẹ̀rí ọ̀tọ̀ ní káàsọ̀ ọ̀tọ̀ ní lílo kíni ẹ̀sẹ̀ ọ̀fẹ́ gbé ìyàwó rẹ̀ tó fi ní abọ́fẹ́ jádùn àmọ́ pé ẹrù pé ẹni tó ọ̀bá tẹ̀ fún tó òsì kúlẹ̀ fún tó ọ̀dọ̀bálẹ̀ fún yóò máa bínú ìkílẹ̀ ọmọ sọ fáwọn èèyàn nígbà ọmọ yẹn ṣe kí ọmọ yẹn gbẹ́nu tó bí nígbà wọn fi tó bí àtúnṣe ń sìn àtúnṣe ń sìn ó tàbá ti sí tẹ̀sùn àtúnṣe kí Allahu akbar sọ́dọ̀ lámán Allahu akbar ẹjẹ́ jìnà sí nínú àwọn àṣà tí ọ̀dá al-isti'anatu bil-jinn òun náà ni ká máa wá ìrànlọ́wọ́ lórí bùkátà wa pẹ̀lú àdìjẹ̀nú tí wọ́n pè lóògùn òògùn ṣíṣe eréṣe méjì ọ̀kan dáa nínú àṣà ọ̀kan ọ̀dá òògùn ibà òògùn onírúurú ègùn orí fífọ́ eléyẹ dáa àwọn lárúbáwá nígbà wọn gbà Islam wọn wá bá nẹ́bí wọn ní àdàtàdáwá ṣé ká máa sògùn àrùn ànẹ́bí ní tàdáwọ́ ìbádàlá ẹ máa ṣe yẹn lọ́wọ́ islam ò dín lọ́wọ́ yẹn o àtàyẹn dá o fàyínà láhàlámù yá dáadáa ọlọ́wọ́ fi àrùn kankalẹ̀ ilẹ̀ wádà aláwọ̀ ṣífà àbíkọ́lọ̀ ti fi wòsàn rẹ̀ sí eré ilẹ̀ tàlọ́kọ́kọ́ sọ pé ká lọ lè lóògùn wòsàn Allah ló sọ bẹ́ẹ̀ ó ní mọ̀kútẹ́lifù alwanuhu fíhì shifaa'un linnas fíhì nínú oyin yẹn ṣìfà òlìnà ìwòsàn wà fún ààrùn tí máa ń ṣe kí ni tí máa ṣe yín pẹ̀lú ní ká máa lo mẹ́sìn mẹ́sìn wà táwọn náà nílẹ̀ Yorùbá ẹ̀sìn ọ̀ṣẹ́ kí ni ẹ̀sìn ọ̀tako àmọ́ yìí tẹ̀mí ń sọ lọ́wọ́ yìí oògùn tá a rò pé yóò yí kádàrá wa padà kúrò nínú òsì káfí lówó ẹni bá ń ṣe ọlọ́run nígbà ọlọ́run nígbà awẹ́ rẹ̀ bá ti jáde kìyàmà ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ní fi sáàlì jẹ́nà ọlọ́run bá lọ́sọ́nù koran bẹ́ẹ̀ èṣù náà ni wọ́n ń pè ní oògùn ìbèsúsá wọ́n ń pè lóògùn nítorí pé tẹ́lẹ̀ bá ti lọ lè kó kankan jọ bóyá adìẹ lẹ́múdá ni o ewúrẹ́ ni o ẹran ni o màálù ni o odidi èèyàn àbá ẹran ọbẹ̀ èèyàn náà ni o gbogbo tẹ bá sáàdì mú tẹ yóò sọ dolówó àbí yóò gbé yín ga èṣù lẹ́yìn èṣù ló kàn darí yín lọ síbi nǹkan tẹ́ kó jọ yẹn ni ó lè ní kẹ́ẹ̀má bú jẹ ó lè ní kẹ́ẹ̀má fi wẹ̀ ó lè ní kẹ́ẹ̀má fi rárá ó lè ní kẹ́ẹ̀má fi fàbẹ́ ó lè ní kẹ́ẹ̀má fi fọwọ́ ó lè ní kẹ́ẹ̀má rí mẹ́rẹ̀ kẹ́ rí má sọ́ọ̀bù kẹ́ fi kọ́lé wípé ọ̀nà yẹn ọmọ sí àdúrà yẹn ọmọ gbà àdúrà yẹn ò sì in kuntum muslimin tẹbájẹ́ muslim fa alayhi tawakkalu ọlọ́nìkan lọ́yẹ̀kẹ́ bá dúó ọlọ́nìkan ṣoṣo lọ́gbàrá lé ẹni tó ní kankan tó dì máa ara kí lọ́gbàrá lé jama ní tó fi sára náà lọ́gbàrá lé anẹ́bìnrin wọ́n ta aláka ṣe àwọn òkèlà ilé anẹ́bìnrin tó bá fi lè mú nǹkan tó so ẹ̀mí rẹ̀ kó sí nǹkan náà ó sọ ẹ̀mí rẹ̀ kó sí pé yóò ṣe kankan fóun à ìtí máa ń tààyàn ló sì ògùn owó jẹ́ kan bẹ́ẹ̀ òṣèlú tí ó sì ògùn owó tó ní padà tó sí ọlọ́wọ́ padà sọ fún pé ó nà láha ó wọ̀rọ̀ zak orúkọ tí ń jẹ́ nẹnìkan ìbàjẹ́ má yẹ sáhì lọ́wọ́ lè mẹ́sàn mẹ́rán bàtẹ̀ fàlẹ́ àmọ́ mùsíkà láha ọlọ́wọ́ bá lẹ́ni tẹ́mi ọlọ́wọ́ bá ṣínà fún kò sẹ́ni tó ti o wọ́n máa yú mùsíkì fàlẹ́ àmúrí sílẹ̀ aláhùn mi báàdì ẹni bá ṣe wá tí ọ̀nà má kò sẹ́ni tó sílẹ̀ kù fún kílókù sọ́lọ́wọ́ gbé ṣíṣínà kárẹ̀ yẹ

gbogbo tẹ́ ń fẹ́ yín dà yín lóhùn yín sì lé yín lọ́wọ́ gbogbo tẹ́ ní kọ̀ọ̀kan wá fẹ́ ọlọ́mọsà sì lé wa lọ́wọ́ ọlọ́wọ́ bá ní iná lẹ́tí náà tààbùdó nàmì ìdó nílá gbogbo nǹkan tẹ́ nínú àṣà yín tẹ́ ń sìn láàyè mọ̀lẹ́kù láàyè mọ̀lẹ́kù náà dákun mọ̀rí sùkọ́ ọlọ́wọ́ bá ní wọn ò lè ṣe àrísìkí fún yín wọ́pútẹ́gù ìndàláhì rísíkà ọ̀dọ̀ aláàníkẹ́ wá àrísìkí lọ ọlọ́wọ́ bá ní wọ́n mọ̀ nẹ́sùrù ìlàmì ìndìlá ọlọ́run bá ní nẹ́sùlù ní dé láti fi kankan wọ́n fọkàn sí kankan wọ́n dàrẹ láàmú wọ́n mọ̀ nẹ́sùlù ilẹ̀ àmì ìdìlá ọlọ́run bá látọ̀dọ̀ ọlọ́run nìkan lára tó ti dé wá bọ̀ tọ́lọ́run bá ṣe tán láti ràn ọ́ sí kò sí tó lè jẹ kò sí tó lè mú kò sí tó lè lò àràṣẹ ò wọn rọ́wọ́ yọ kò èèyàn wọ́n wà ní ẹjẹ́ àṣẹ ètùtù nínú àwọn àṣà ni ètùtù yìí ní máa léṣe pẹ̀lú ìpèsè òun làwọn àwọn àfá onídìílẹ̀ àwọn àfá àdílẹ̀ ni wọ́n máa ń pè ní kùrìbá yóò sọ fún ọ pé ọgbọ́ ọlọ́yà sí ọ̀rán dín mẹ́lẹ̀ yóò sórí alùkùnrin tó eríta mẹ́ta ni òkè náà gbé kùrùbán ọfẹ́ fi súnmá ọlọ́wọ́ ọfẹ́ fi súnmá ṣètọ́n tọ́wọ́ dé pé ọlọ́run lọ́bá fẹ́ súnmá ọdún àwọn èèyàn nú ọgbọ̀n àwọn èèyàn ló wọ́n fi jẹun ọwà fi tàwá súlù súnmọ́ ọlọ́run àmọ́ ìtò ń gbé síta mẹ́ta yẹn inú àtàwà ni bẹ́ẹ̀ bá ń gbé bẹ́ẹ̀ fọ́mọ́kẹrùn-ún ọmọ kọmọ́gbà rẹ̀ mọ́ anẹ́bùrahim ni wọ́n lọ́hun ah, ìlú wa yìí ah, mọ́sàṣẹ́ ní ìlú fọkànbalẹ̀ mọ́sàṣẹ́ ní ìlú kíní ìlú fọkànbalẹ̀ ẹlọ́mọ́ka abẹ́ ẹlọ́mọ́ka ọkànbalẹ̀ abẹ́ ọ̀balẹ̀ ìṣẹ̀ṣẹ́ àti ètùtù ká fi gbé dúró ni wọ́n fi gbé dúró tọ́bọ́lẹ́kárí rọ bẹ́ta àdúrà lọ́mọ ṣe ó ní báwọn sọ̀gùn ó ní báwọn ṣe tutù ẹwà lọ́jà wọ́n wá sọ fún yín pé ẹgbàwó ètùtù

àwọn mọ̀kádàm àwọn ni mísánà ló ní á sí mísánà ọlọ́run láàrín nábí Yusuf tó bá ṣe bọ̀ lórí tí ìmáàmù yẹn bá ti kírun sí ọlá dá ẹ bá ti kìí ọgbọ̀nù sàárè kò sí tó lè ṣe fún ọmọ òun ti padà sí lórí ah ní tí àṣà ń sọ àwọn ènìyàn dà lérílẹ̀ wa yìí sàárì sọ dákẹ́ rọ́rọ́ yẹn nǹkan lọ mẹ́fà nǹkan lọ mẹ́fà jọba wọ́n mọ̀ gbọ́rọ̀ sẹ́ni kankan lẹ́nu ayà tí máa ń kàyí nìkan ọmọ gbọ́ torí ní fi jẹ́ muslim torí pọ́n tẹ̀lé ayà kò sì máa gbọ́ àdìsí tàbá ń kà torí àdìsí tó fi jẹ́ muslim ẹ̀yọ́ màá yá mi adébùbọ̀ ẹ̀mí wọ́jẹ̀ ni ọba níyà ń nàbúdà lásìnà ìlú yìí jọ́ fọkànbalẹ̀ wà lé mi jìnà ẹ̀rì àdébì ọlọ́run ní tí wọ́n ń fi ọlọ́run lé ní jìnnà wọ́n bà níyà àtàwọn ọmọ mi anna abudu al-asnam mọ́jẹ́ àbọ̀ ìṣàwọ̀ ó lè mí náà alẹ́bùrẹ́ mi lè mí èmi mọ́jẹ́ ń bọ̀ ìṣàwọ̀ nítorí ẹ̀bùbọ̀ yóò fi sọ fọ́lọ́n pé kọ́mọ̀ yóò padà sáì dáa kí lè bá lè mọ́ olùwà gbódodo mi kọ́dà àfá nígbà sọ pútó gbogbo àwọn àṣẹṣẹ́ táwọn ti gbé kalẹ̀ táwọn òṣèmá àwọn padà síbẹ̀ o nítorí pé aláàǹtí kàkọ́ọ́lẹ̀ ìpọmọ náà ni ọkàn kéwú bẹ̀rẹ̀ ni kìí ṣe gbogbo èèyàn tó bẹ̀rẹ̀ ní ọ̀parí dáadáa kìí ṣe gbogbo èèyàn tó bẹ̀rẹ̀ rádaràdá oyé oyé ní ọ̀parí láìdáa ìjọba kú lélẹ́ ọlọ́fin wà láti ẹmọ̀ tún náà ilẹ̀ àwọn àǹtò mùsùlùmí ìwọ́n lọ́wọ́ bó ṣe bá yẹ bọ́ fákùn sínú Islam sá ìlú tọwọ́ ìkò ti bá rẹ inú òdílé ọkọ̀ ti jáde wà láti ẹmọ̀ tún náà ilẹ̀ ẹyẹ ọlọ́sápọ̀ ọ̀tún ọwá ń dunnú wípé ibi tó ń lọ dáa ẹyẹ lọ́sápọ̀ òsì ọwá padà sílé wípé ibi lọ òní ṣe kíni kò ní dáa má dáńkò ní tàtọ́ yọ inú àwọn àṣà ni tẹ́sí bá nígbà tẹ́sí dé anábì ní àṣeyọrọ tú ṣìrìkì anábì ní ìbọ́lọ̀ ń wórogún ní ìgbàgbọ́ yẹn o ṣìrìkù ni o ṣìrìkù ni o torí pé lílọ ẹyẹ kò ní nǹkan kan ṣe nínú ìdarí ayé sápò ọ̀tún lílọ sápò òsì kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìdarí ayé àdìsíkì rẹ̀ òṣó mẹ́yẹ ọlà rẹ̀ òṣó mẹ́yẹ bẹ́ẹ̀ ni àìní rí àìní ní rẹ̀ òṣó mọ́ ẹyẹ pàtẹ́gùrì wá pọ̀ láwùjọ ti wá lẹ́ni nínú àwọn àṣà wa ni ṣé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ti dèrò sàárè nítorí dáńsọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ti dí ó ti ní stroke látara ìrònú lérí nítorí àbí nítogbọ́ àlùbúmà ẹyẹ wọ́n ń pè bẹ́ẹ̀ tó bá ti ké lókè lé lásìkò àwọn ànábìsà sálá àwọn kèfèrí àwọn gbà pé aburú kan ṣẹlẹ̀ sẹ́ni tó wà ní inú ilé yẹn nínú àwọn àṣà yẹn ẹ̀sìn ní kò rí bẹ́ẹ̀ o wọ́n yìí tó ṣe bóhùn sẹ́yí àtún yàtọ̀ yàrù bí Musa ọlọ́wọ́n bá ní àwọn àjọ Musa náà máa ń ṣerú ẹ̀ tábùrú bá ṣe wọ́n wọ́n ni a Musa táwọn jírí láàárọ̀ yìí wọ́n máa máa hú àwọn àjọ Musa táwọn jírí láàárọ̀ yìí òun ló fà á táburú fi sàwọn o ọlọ́wọ́ bá ní nàmà àtọ̀ yìrò hóm ìndàlá ọlọ́wọ́ bá ní tọ́sẹ̀lẹ̀ sí wọn láburú yẹn kọ̀ wá látọ̀dọ̀ Musa o kò sì wá látọ̀dọ̀ àwọn ìjọ Musa àtọ̀dọ̀ Allah ló ti ṣe kíni ló ti wá ètò wọn pè ní ìgbàgbọ́ nìyẹn anábìnrin má rọ̀ dátò àti yàrá mìíràn hajjatin faqad ashraka ẹni tí tí yàrá bá dá padà sílé tí ọ̀lọ́bi ti lọ́mọ́ ọ̀fẹsẹ̀ ọ̀tún kọ́ ó ní ibi tó wọn lọ́ọ́ dáa ọ́fíìsì ìsùkọ́ ọ̀padà sílé ànábìrin tó fi kọ́ ó bá ìpadà sílé ó sì ti jẹ́rẹ́ bọ̀ nítorí pé ọlọ́wọ́n bọ̀ sọ fún ọ pé kíkọsẹ̀ ní ma fi burú fún yàn àbí ma fi dáa fún yàn owó alátakùn ọ̀tàdíọ́ ọwá ní yọ́bàjẹ́ fún ọlọ́dún ní ọ̀dọ́dójútó ẹ̀ adépa ayé ní ilé ọyẹ inú ayà òdó ti ka ń tọ́sán yẹn inú àdísì òdó ti ka sọ́lọ́ sọ fún ọ alátakùn wa ń tẹ́ òjè lọ wọn náà wa ń tẹ́ òjè lọ èdè wọn wa ń tẹ́ òjè lọ kálukú sì máa bọ́sẹ̀ lọ. èdè wọn pè ní gbàgbọ́ nìyẹn jama ìjọba pè ní gbàgbọ́ nìyẹn èdè wọn náà wọn ti ń bàtẹ lọ wọn náà bàtẹ lọ àtàlátakùn àti wọn gbogbo ọlọ́dà kò ní dáa kò sí lọ́wọ́ yìí méjèèjì ọwọ́ àdá lọ́sọ kí ni ilé àwọn àṣà burúkú ni tó ní ṣe pẹ̀lú gbàgbọ́ nínú àwọn àṣà alimatam òun náà ni òkú ṣíṣe òkú ẹ̀rí bí adé yẹn ibi adé yẹn alàmọ́lẹ̀ afọmọ́lẹ̀ nítorí pé sáàbà fọmọ́lẹ̀ ọlọ́run padà wá dúwa pé ẹ̀yin sì kéwú ẹ̀yin kéwú ó sì yẹ yín òun sì béèrè lọ́wọ́ àwọn tẹ́ràn wá sí àwọn sọ tiwa ẹni bá wá pẹ́ ọgbọ́ ẹni bá fẹ́ kó dìkò lórí àṣà yẹn ǹjẹ́ kòkò okú ká máa gbára dálẹ̀ àmìyá ha yéè olórí lílọ ọ̀kan ló wá náà bó lásọ̀rọ̀ ọ̀rẹ́ tàbíkùnkùn ẹbí báyìí ọlọ́run ọ̀fẹ́ ọ̀sà burúkú ni ló gbé síbẹ̀ ọlọ́run ló wá fún lóníkọ́ máa fún yín tọ́wọ́ ti mú okú òwe fún fún yín má gbé ẹ̀mí rẹ̀ sára ẹ̀dá ọlọ́run ọba àkàntí pé yóò ṣe ọ láàánú fẹ́ẹ̀nì kankan láàánú àfẹ́ tọ́lọ́run bá ṣe láàánú bẹ́ẹ̀ni kan wá kú máa wá pariwo kẹ máa kẹ máa gbára dálẹ̀ àwọn ya mara wọn lọ́rùn ni yóò kọ́wọ́ bọ aṣọ yóò sì yá pẹ̀rẹ́ yóò wá wọn nítorí pé ọ̀fọ́sẹ̀ nínú àwọn àṣà tí anábì ní láàkàrà fil islam láàkàrà fil islam anábì ní kò sí ká máa pẹran akàrà yẹn ká máa pa ẹran wọ́n pa màálù àbẹ́rà nǹkan mi àwọn kèfèrí máa ń pa òkúńkú tábà yìí wọ́n dára nǹkan mi dulẹ̀ ni àbí màálù wọ́n sì pa wọ́n bẹ̀rẹ̀ sí máa jẹ ẹnu tọ́kì tí wọ́n fi yàtọ̀ sí ti wá ní pé ẹ̀jẹ̀ màálù yẹn àbẹ́jẹ̀ rànkúnmí yẹn ni wọ́n tẹ̀ kọjá tá máa ń gbòkú rẹ̀ lọ sí ibi wọ́n ti sin ẹni tó fi yàtọ̀ nù abẹ́rẹ́ yẹn náà jíjẹ náà lọ́padà sí kí ni ní ọ̀padà jẹ́ anábì ní láàkàrà fil islam anábì ní ayé jẹjẹkújẹ nílé olókù ìmọ̀ ló lè jẹun lé olókù táwa ń dàpín sàárà sàárà kọ́ sàárà kọ́ yẹ kò sáàfà kan tó kéwú kan rí wípé ká lọ lé olókù ká lè jẹun ọwọ́ nínú súnmọ́ ọ̀nà ìdá òtọ̀ àmì lẹ́ àlè ètò wà nínú súnà òun náà ni káwa tí a jẹ́ ẹbí ara ojúlùmọ̀ ọ̀rẹ́ káwa ká ṣe ń jẹ nílé wa ká lè gbé e fún àwọn tọ́fọ̀ọ́sẹ́ kí ni àwọn tọ́fọ̀ọ́sẹ́ eléyìí lẹ́rì òun lẹ́rì alẹ́bìn ìsìnà ó fún kò dín wọ́n láti kíchìnì tí wọ́n fi ṣe kí ni tí wọ́n ti dáná o ebi ń pa wọ́n o ẹ̀lẹ́ ṣe kí ni ẹ̀lẹ́ dáná fún wa tọ́ ẹ̀yọ́ màá yà mí nínú ẹ̀sìn wa níbo ni àṣà ké òkú kú ká máa wá máa yọ̀ ká máa má sọ níbo lọ́wọ́ àmì ẹ̀sìn fìlà àṣàkáṣà ni èyàn ń bẹnu sàárì lábẹ́ pápó nínú òkùnkùn ẹ̀wádìí jó ta ló sọ fún yín pé ń jìyà ni àbí ń gbádùn ta ló kọ́ lẹ́tà sí ìfowó lẹ́mọ̀ tó wà tẹ́ẹ̀fí wọ́n mú aṣọ tẹ́ẹ̀fí wọ́n jó àsàkásà ni o ní ṣe fáwọn òbí ẹ o sì nígbà kẹ́nìkan ó sọ pé kọ wá sí fáwọn òbí tiẹ̀ náà ìtumọ̀ ẹni pé òní sòkú o sì ní ni pé kó àwọn èèyàn jọ kí wọ́n pọ̀ kí wọ́n kírun sí ilá wọ́n bá ti pọ̀ tó bẹ́ẹ̀ là foríjì ó ṣe pọ̀ tó wọ́n bá kírun sí ilá fẹ́ gbé lọ tẹ ẹ bá dé tẹ kọ́lọ̀n yóò lè dáhùn ìbéèrè tí wọ́n ṣe kí ni tí wọ́n bí ọ́tá ọ ẹbá ti kú ńbẹ̀ kálukọ́ gbalé lọ ní tọba lélẹ̀ olóòkú o lè kí wọn àbógún jẹ lọ fún wọn àmọ́ kò wọ́n lọ lè jẹun kò sínú sílá kò sáfà tó lè tọ́ka sí nígbà tí wọ́n ṣe ti sínú sílá ń bu láti rí àwọn kèfèrí wọ́n máa ń ṣe èje kó tó di pé àwọn mùsùlùmí Yorùbá náà wá sọ pé àwọn náà máa ń ṣẹjọ́ kátó wá pé ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin àti àwọn kẹfẹ́rí ní kẹsínú àsàfilà lẹ́kùnrin mọ́yì ti làbẹ́rẹ̀ bìí kókò ókú ẹ̀yọ́ máa yánu fìdáwò nǹkan jẹba fi àdúrà ni wọ́n ṣe kò sí fìdáwò nínú Islam ipe àfa ìjòkólẹ̀ nílé olókùn káwá jẹun tán ká máa pínwó kò sínú Islam anábìnrin ìdá mátàbùn Adam anábìnrin tí wọ́n máa nábì Adam bá ti kú gbára tó bá ti kú nǹkan tà á náà gbogbo iṣẹ́ tó lè ṣe kò sí tó lè dáṣe má ilà àmì salas alábìnrin nǹkan mẹ́ta péré lókù tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa bá gbogbo ọ̀rọ̀ àjọ kankan lọ́nà ta yẹn kò sí ìdáwọ̀ mẹ́rẹ̀ ẹ̀yà ayé máa dáṣà dúà fókù ìndìsí dúà lè ní bọ́bá láti ọ̀rẹ́ ẹ̀rọ ṣàdúà fún láti bàbẹ́ wàkúrọ́bìnrin hamu ma àdúà ń bó fún o <laughs> wàkúrọ́bìnrin hamu ma kàmárọ̀ bayani sọ ẹ máa tọrọ àánú fáwọn òkú yín àwọn òbí yín tí wọ́n ti kú ọ́n ṣàdúrà fún àmọ́ ọ̀dà ṣe ni ànábì péjọ lé olókù àtàbọ́bákẹ́ àti wọ́mọ́rọ̀ àti usman kálá wọn ṣàdúrà ìṣe fìdáwọ̀ ọ̀yọ̀yọ̀ kúrò nínú ìsìlámù bídí àlè yẹn ṣe kí ni ní ṣe bídí àṣì ni lọ́wọ́ wa ọwọ́ mọ̀ sàdúrà fókù tẹ́yìn òfin lọ́lẹ́ bá àdúrà fókù o anẹ́bìnrin tí òkú bá ti kú nǹkan mẹ́ta ní ma ń wúlò fún sọ́dà kátìn járíà sàárà tọ́jẹ́ pé yọ́ ma tẹ̀síwájú yọ́ ma tẹ̀síwájú àwọn sàárà bí ọkọ̀ masalasi fún ọgbẹ́ kànga fún kọ́dà kọ́ lọ Allahu Akbar ibi kalafa wà ìjàmà ẹwọ iye ọdún tí masalasi yóò lò tí òfin ní ẹ̀kọ́ mọ́sálásí tí ó gbàyàn ju 50 lọ fún bàbá rẹ̀ àti yẹ́ gbogbo iṣẹ́ tí bàbá rẹ̀ àti yá rẹ̀ ṣe tó fi jáde láyé iṣẹ́ tí mọ́sálásí yóò ṣe fún ojú iṣẹ́ tó ṣe láyé lọ ọgbẹ́ kàngàbọ̀ wọ́n pọ̀ mi ìyá ẹ̀ sáádù lè bá nábì ó ní ìyá mi dákẹ́ ṣé ni máa sàárà sí ọba àdẹ́bì ní sàárà ọba ó ní sàárà olùwà lè ṣe àdẹ́bì ní fákìlìmà lè gbé kàngà fún ìyá ẹ̀ kàngà ìyá sáádù ni wọ́n ń forúkọ kàngà náà ọwá ní wọ́n ṣe sàárà fún yà rẹ̀ ọpa màlú ọ̀rà sẹ̀mọ́ ọ̀rà dírínsì wọ́n mú tán àwọn èèyàn dìde wọ́n bèèrè pé ṣé wọ́n ti lọ náà ẹ̀dà ṣe wọ́n fún wọn kankan wọ́n fún wọn kankan ṣe sàárà nù sàárà nìyẹn wọ́n lẹ́gbẹ̀ẹ́ wò sàárà nìyẹn àbọ́n fẹ́ sí bàbá àti yà rẹ̀ fẹ́ wò amọ́gbà ń gbèsè wọ́n báwọn ọmọ wọn sọ bí ọ̀dá báwọn yìí ṣe bá bákà sí lẹ́nu yọ́ máa retí pé wọ́n gùn lọ́wọ́ níbi ń sùsàrà nínú àwọn tí ọ̀dá tó kù díẹ̀ káàtó ní ká máa gbókù káàkiri tó kù bá kú òkúkú jàbá ẹ̀yọ́ máa yá mi nígbà tó wá kú tọ̀ níbi ọba kú sínà láàrin sí àwọn tó kú sí ogun óhòdù óhòdù ó jìnà sí màdínà díẹ̀ nígbà kọ́kọ́ lọ́rùn báyìí wọ́n fẹ́ wọn gbé wọn lọ ànábì níbo lẹ́ ń gbé wọn lọ aláwọn gbé wọn lọ lẹ́nu ànábì nírọ́ ibi wọ́n kú sí náà ní kẹsí kí ni kẹsì wọ́n sí ẹni máa ń gbé kú lọ lé àsàtì ọ̀dà ni àti ibi tó ti ń gbé kú àti ilé tó ń gbé lọ kí náà padà jẹ́ ilẹ̀ ẹ̀ kí wọ́n àjọ láàrin ilẹ̀ méjèèjì ó ti wá ṣe ìnáwó tó fowó ṣòfò nínú àwọn àṣà tí òun náà ni ká máa kọlà ká máa sékínì jama ká máa kọlà ààrẹ náà ni tọ̀tún tí wọ́n máa ń yà sí apá báyìí níjọ́ ohun àwọn ìyá wa bóyá àjàdí ni ọkọ ẹ̀ yọ́kọ̀ àjàdí síbẹ̀ yọ́kọ̀ ààrẹ mú síbí ọ́ẹ́pẹ́ ààrẹ bábá ni ọkọ rẹ̀ ìfẹ́ lọ́fà àti fi ṣe bẹ́ẹ̀ o àmọ́ nínú ẹ̀sìn wa àṣà tí ọ̀dá ni àṣà tí ò ṣe kí ni àṣà tí ọ̀dá torí iye ìdẹ́dà ọlọ́run bá padà ní ọlá yìí ojú bí wọ́n ṣe kọ́ ọ́fíìmì tẹ́wò mi èèwọ̀ nínú Islam ilà ojú ilà àbàjá ilà kànìké ilà àbàmú pélé gbogbo tó bá ń tí wọ́n pè ní ilà alẹ́bì ní láàrín ọlọ́rùn wa ṣìmá ti wọ́lì mọ́sítọ́ òṣìmá alẹ́bì lọ́lọ́run ṣe pélé gbogbo ẹni tí ń kọlà àtẹni tí wọ́n kọlà fún ilẹ̀ abẹ́ ilẹ̀ abẹ́ nìkan ni ṣẹ̀dá sí kí ni lọ́gbà wà láàyè tàtún ó ti wá kárí ayé ń sí jama etí ọlọ́run ní ọ̀dà yìí làwọn èèbó tó wá fún pákéjì wọ́n tó wá sọ di ọ̀làjú ìwọ̀ ni o àwọn alárúbáwá wọ́n máa la ìlà sí àwọn ẹran wọn wọ́n sì máa ń là sójú àwọn ọmọ wọn nígbà nẹ́bìdì ànẹ́bìdì ọlọ́run ọ̀fẹ́ ah, àwa ó sójú àwa ṣe bí wọ́n kọ fáwọn náà bọ̀dí nígbà tá a ti kéwú lásọ báwọn bàbá wa pé àwọn àbúrò tiwa ẹ má ṣe kí ni ẹ kọ fún wọn máa wọ́n jẹ́ stop rẹ̀ kọ́lọ̀ bá sàlékún dáadáa fún wọn tí wọ́n bá ń kọlà olólàbádé àyínà ọmọ pé kèsòrí lọ́gbọ̀dọ̀ mọ́ sí tí wọ́n ṣe yẹn àwọn ọmọ ya máa sáka ni wọ́n máa sá ni wọ́n máa sá lóní kéèyàn ìlú ẹranko ọmọ nítorí pé òun fẹ́ kọjọ òun fẹ́ kọjọ àwọn ẹbí àti o tàbí ọ̀nà ẹbí òbí ọ̀nà ń gé ìkànnì abọ́ sára rẹ̀ ń bílẹ̀dì ṣe ibú ṣe rí pé ọmọ níbi bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni ni wọ́n pè ní sọjú sọjú sọjú ẹ̀ṣẹ̀ ni sọjú ọlọ́mọdé sọ wà ń bẹ̀ nínú àwọn àṣà tí ó da òun ni kóbìnrin ọmọ jáde kọ́mọ òun jẹ̀lẹ̀ báàbù àwọn obìnrin lárúbáwá náà wọ́n sọ àmọ́ lọ́wọ́ bá ní wà kọ́dínà fún ibùdó tuntun náà wà látàbọ̀dọ̀ jìnnà sábàdọ̀ jẹ̀lẹ̀ já ìlú yàtí àlòlà ọlọ́wọ́n bá ní ẹgbẹ́lẹ́ jòkó ẹ̀yin obìnrin àmọ́ tẹ́ bá jáde ẹ má jáde ní jáde àìmọ̀kan wọ́n ń sọ àmásọ ìyẹn ọ̀bọ̀ ọrùn aṣọ ìyẹn ọ̀bọ̀ orí ìrún àmàrírun àmàrọ́nà wọn àmàrírukun wọn sísàlẹ̀ ọlọ́run ni ẹ̀yẹ má ṣe bẹ́ẹ̀ ẹ̀yí ẹ̀yẹ ló jàlìbá àsàtàwì ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́ni miami jàlìbáàbù lílò fáwọn obìnrin wa ìdáàbù lálágbàyìnbẹ̀ tí ó fẹ̀ tí ó tóbi tí ó balẹ̀ dédé yẹn kò sí àtọ̀ láàrin wọn àtẹrun bọ́ọ̀ bá ti gbọ́ kó lè gbọ́ ọlọ́ni kúlẹ̀ ìbáàdì ẹlẹ́gbẹ̀dà àmọ̀nà yóò kí mùsọ̀lá ọlọ́ni sọ fún àwọn ẹrú mi kama kẹrùn ọlọ́ni kúlẹ̀ àdúwàjì láìláha ìlàlá ọlọ́ni bá mi sọ fún àwọn ìyàwó ẹ̀ wọ̀bànáàtì àwọn ọmọ ẹlẹ́lóbìnrin wọ́n ni sá ilẹ̀ mọ̀mìnì àti gbogbo àwọn ìyàwó olùgbàgbọ́ òdodo àgbáyé yùdìnínà àlèhìnà mi jàlá àbíbìhìnà ká máa da jàlè bá bàbúrà tí wọ́n bá ń jáde tó ti wọlé yóò tún yọ padà àníri bó ṣe tó àníri bó ṣe máa torí gbogbo tọ́lọ̀ ń kó sára obìnrin pátá fìtínà léèsì kùpíọ̀ ọ̀yẹ́ skẹ́gà blouse agbọ́dọ̀ rí ń ta jàlìbáàbù ó bò ó tọ́wọ́ ti wá wọlé ọkọ̀ yọ́wà bọ̀ yọ́wà wọn tó wù torí kí ojú ẹlòmíì má bàa sa bójú ọkọ̀ rẹ̀ ṣe kíní lè ṣe ń sa ànẹ́bì ní tó mẹ́rin bá ń bọ̀ ẹ̀mọ́ wo wọ́jú o tí bá ń lọ ẹ̀mọ́ wo ẹ̀yẹ o kájà ọmọ bá yín nínú tí máa ń kọ́fà àwọn tí èdè àmàbí wájú àti ẹ̀yìn ṣe tó òun náà ní ká lo jàlìbáàbù nínú àwọn àsàkátà nílẹ̀ Yorùbá oníkóbìnrin ọmọ jó ọmọ jó láàrin àwọn ọkùnrin wọ́n máa ń pè ní kọ̀dísọ́nlù kọ̀dísọ́nlù tí wọ́n bá ń ṣe ìyàwó àbí wọ́n ń sòkú wọ́n máa wá gbálù ọyẹ́ obìnrin mùsùlùmí wọ́n máa wá jó wọ́n ṣe èdè síjàmà àsàkásà ni ọlọ́ọ̀bá wa ta'ala wọ́n ní wọ́n fi kàlẹ̀kàlẹ̀ wọ́n gbọ́dọ̀ fi hàn wọ́n ní kulli mu'minina yaghuddu min absarihim ọlọ́run ní ẹrẹ́jú yín ọlọ́run ní ẹrẹ́jú obìnrin wọ́n jó àwájò kòtì ọlọ́run wala yadribna bi arjulihinna liyu'lama ma ọlọ́wọ́n bá ní àwọn obìnrin wọ́n máa so lẹ̀kẹ̀ kan mẹ́ṣẹ̀ ọlọ́wọ́n ní ẹ̀yin obìnrin tẹ́ bá jáde ní Madina àwọn sahabiyat ẹ̀ra máa gbẹ́ṣẹ̀ nítorí pé kí lẹ̀kẹ̀ yẹn kọ́ máa dún tí bá ni tí wọ́n ń gbọ́ ọlọ́run pàṣẹ látòkè sámà ọ̀run fẹ́ràn jìbìrì wípé kí lẹ̀kẹ̀ ẹsẹ̀ ọmọ máa ṣe kí ni kọ́mọ máa dún torí fìtíndà obìnrin wa ń dún ẹ̀wá ń lùlù sí ìbàdí ẹ̀wá lẹ́yìn gbẹ̀sìn ga ẹlẹ́ǹkọrin ẹ̀sìn ẹlẹ́ǹkọrin ẹ̀sìn

ẹ̀yọ́ miami ọkọ̀ tó dáa kọ́dà àwọn kan bẹ tẹ́jà sọ̀hábà tí wọ́n jẹ́ ọkọ̀ tí ọ̀dà ọ̀kan jẹ́ sọ́àb ọmọ líle gan líle líle lóko ẹ̀ anábìdì má jẹ́ líle líle má máa jẹ́ sáhàlì máa jẹ́ ntọ́rọ̀ ọ̀kan lóhun jẹ́ aswad dúdú dúdú anábìdì má jẹ́ dúdú má máa jẹ́ aboyaz máa jẹ́ funfun àìmọ́ yóò kọ àwọn sọ̀hábà tá náà yí padà nígbà wọn gbà sílá àwọn ìgbókò eléyìí àsàtì ọ̀tà ìyábọ̀ nílẹ̀ yorùbá àsàlì ìyàbọ̀ ìyàbọ̀ ìtumọ̀ ẹni pé ìyà tó kú tó sẹ́kínú nínú ìsìláàmù òkú ìpadà òkú ìsẹ́kínú òkú ìpadà وكما هلكنا من القرون أولم يروا كما هلكنا من القرون من قبل أنهم إليهم لا يرجعون ọlọ́run láwọn tó ti kú náà àwọn ọgọ́rùn ọdún wọn lọ́gọ́rùn ọdún tó ti lọ wọn ò ní padà wọn máa àwọn ti lọ ní ẹ̀ tíwọ́dù yàtí ìyábọ̀ nínú àwọn okọ̀ tí ó da táàgbọ̀rọ̀ máa jẹ́ wọn àbá máa jẹ́ nínú fámílì wa ìfásọlá ìfá òṣèọlá tani máa sọlá kúlẹ̀ láhùn máa lè kàlẹ̀ múlùkì tani máa fún ẹ̀ lọ́lá ẹ̀hìn kí wọ́n kàfà pẹ̀lú ọlá ẹlòmínà have to be like that no no you a muslim nínú àwọn orúkọ tó ni ògúnṣe yìí gbogbo tí wọ́n bá ṣe ta ìfàgbèmí ta ní ma ń gbèyàn ẹ̀yìn awókọ̀ ìyà ń kọjá ma náà ẹgbẹ́ ìyà ilẹ̀ ní káwọ̀ tó lórí àrí nítorí pé ìtàwà mà ní alhamdulillah ọdí ìhàn àwọn bàbá wọn ní Abdulgani làwọn jẹ́ Abdulgani lórúkọ àwọn nítorí pé ìdáwọn àmà ni àwọ nínú àṣà wa òun lè àwọn àkàtẹ́ wọ́n ń sínú òkùnkùn alhamdulillah bàbá wò sínú àwọn dákòjọ sínú òkùnkùn àdúgbọ́lọ́dọ̀ ọlọ́ tẹ́yìn ti di muslim ẹ má jẹ orúkọ tí ó kù díẹ̀ káàtó máa nítorí pé nǹkan tó wá ti ní ṣe pẹ̀lú tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ a gbọ́dọ̀ máa repeat ẹ̀ lẹ́nu wa ọlọ́wọ̀n bá ọ̀fẹ́ ifá ọlọ́wọ̀n ọ̀fẹ́ ẹ ogun ọwọ́ pósítì ọlọ́run ni wá àdébìnrin ẹ jẹ́ orúkọ tó dáa torí pé wọ́n gbìyìn dìde pẹ̀lú àwọn orúkọ tẹ́ bá ń jẹ́ òdò Fatima eh, Ahmad oh ní sọ bẹ́ẹ̀ ó lè ní Fatima o Mrs Ahmad Mrs Ahmad bí pé ìyàwó Ahmad àbákọ̀ wá ní Fatima Ahmad kọ̀dá ọlọ́ni odò ohun lè àbá ìhìn ọlọ́run bá ní ókọ̀ bàbá wọn ni kẹma fi ṣe kíni kẹma fi pè wọn ẹ̀rọ màá yá mi nínú ẹ̀ṣẹ̀ wa láàrin ìṣẹ́jú mẹ́fà tí ó kù tí mo fẹ́ lò ni àlẹ́ àdá àtúlá àṣà náà pọ̀ láwọn tí ọ̀dá àwọn náà látàn máa lọ lè gbé àṣà kọ̀ọ̀kan sínú ọlọ́run sọ ànábì sọ tó bá ti bá mú àmà lò tí ọba ti bá mú àjùlẹ̀ tó jẹ́ bá náà máa kàsà ń bí kọ́dà bá lọ sẹ̀kẹ́mbì àlèkàtà kíkà ló ṣẹ́jú mẹ́fà tó kù lérí àwọn àlàádà tó dá àwọn àṣàkà ń bẹ tó dáa kó sì làáfọ́wá ànábì ni ọlọ́run sọ fún òun pé máa ṣàmójúkò wà mọ́r bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbogbo ìtọ́jà tí wọ́n ń ṣe tí ọ̀ ní ṣokùnfà orí burúkú fún wa tí ò ní tafàṣẹ ọlọ́run ó ní ká máa bá lọ́rọ̀ wà àríyá lè jẹ́ àyè bí àwọn tó jẹ́ta ìmọ̀ kan kú ń bẹ̀ má bá wọn dá sí yẹn nínú àṣà tó dáa òní mo ti sọ̀kan lẹ́ẹ̀kan yẹn àtàdáwì ìbílẹ̀ àṣà ká máa ṣe oògùn òwòsàn ẹni bá máa gbó tó máa e, e, egbò tó sì máa agúnmu anábì ní alhabatu sauda shifa min kulli da egbò abatu sauda anábì ní ma mú sán ima márùn lọ ima sí ìwòsàn fún yà gbogbo ní bá mọ̀ gbogbo àwọn tàwí yìí wọ́n náà lọ lè ra zetun zetun zetun ee ó sì wáyé sí òróró ni àwọn kìrìsìtẹ́nì kò ní àwọn ọlá ní wà tí ní wọ́n zaitun pọ̀ bá mú lásán ó rò

gbéyàn ní hiv tí máa mú zemzem ọlọ́run lè fi lo sábàbí kókò lára rẹ̀ fún lẹ́yìn àtàwọn ewé àti egbò tàbá mà tọ́jẹ́ pé àgbo ni a máa ń pè ní ìjàkújà níjọ àmọ́ kìí ṣe ìmúgúnmọ́ gbéyàn bá lo àgbo ọlọ́run bá aláàmọ́ lo sábàbí fún ha wàdúrígbù dùfò ọlọ́run bá ní ẹ má ṣèyàwó ń kọ̀rọ̀ fún àwọn máa ṣe ìyàwó kẹ́sí òdódé ẹjá àwọn ọmọ pẹ́ sí ìyàwó ẹjá àmọ̀ pẹ́ lágbájá lọ́kọ lágbájá níyàwó tamadò ẹwà jẹun àbàmù náà ó fún ó ṣe wá sí ìyàwó kọsọ fún ànábì ànábì yà sọ̀rọ̀ yìí màdá ni ànábì ni àwọn ní wọ̀lá òbìṣà ọyà péjọ ká jẹun ká jẹun kò sì wà ìyàwó ó fi ilẹ̀ fún wa fún ká jẹun lé lókùú kò sí èyí tó wà wà mọ̀ sọ <laughs> wọ́n jẹ́ jẹ́kújẹ́ o wọ́n jẹ́ jẹ́kújẹ́ o lẹ́yìn náà ìkàrámù dave ká máa pàlè jòlé ká máa jẹ́kí ni lárúbáwọ́ pàlè jòlé ká nẹ́bí tó mú ṣẹ́dẹ̀ o lárúbáwọ́ tànlá sí ilé wọn wọ́n tànlá sí sàálé wọn tó bá dago bí mẹ́wàá bọ̀ mọ́kànlá nítorí àwọn àlejò tí ó wọlé lóru tọ́mọ́dẹ̀ sí ń kalẹ̀kùn báyìí láti bó láti yámánì ni òkínlẹ́fẹ́ o a ń bọ̀ láti lúkan ni ó ọya ẹwọ yàrá tí ó wà lẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀rún wọ́n ti ṣe ń jẹ kalẹ̀ wọ́n ti wé máa sọ àlejò tí wọ́n mọ̀ rí nígbà ìsìn dé onímọ̀ nǹkan àyọ̀mọ̀ níbi láwọ̀ lè yọ̀mọ̀ láàkẹ́ falẹ̀ yóò kiri bẹ́ẹ̀ ìfà o ẹni bá gbọ́lọ́ ńgọ́ wọ́n gbàgbọ́ orí ìlú jẹ́rìí kìyàmà kọ́ máa sàpọ́nlé àlejò kó sì máa pọ́n àlejò lé lẹ́yìn náà bẹ́rù lè wà dìde ká máa tọ́jú àwọn òbí wa ábòbí wa bá roko ábà fọṣọ àwọn òbí wa ábà wọn gbẹrù bí ìyá rẹ bá ń tarú ọba jẹ gírádéètì ó gbèrú lọjà fún bí bàbá rẹ bá ń lọta ó ẹ̀yẹ tí bàbá rẹ̀ bá ń ṣàgbàfọ̀ ẹjọ́ lọ bẹ̀ẹ́jọ́ lẹ́lẹ̀ ìfọ̀ ẹjọ́ lọ ìtí wọ́n ń pèlè yẹn ti jọ àgbàlagbà ni ẹ a ń ṣe yẹ kí ẹ̀sìn ó tó dé nígbà sí ilé oníwà pàdé ọ̀rọ̀ búka Allah ta'budu illa iyyahu obìnrin wà nílé ní ìsànà ẹ̀sìn dáadáa sáwọn òbí a máa sọ pé pípọ̀ nílẹ̀ Yorùbá bàbá ń ṣe máa lọ ni bẹ́ẹ̀ sì ni ni wọ́n ilé ọkọ adùnra wa nú bẹ́ẹ̀ bá ló jẹ́ bí ẹrù jẹ́ bí a máa dunnú nígbẹ̀sìn dé ẹ̀sìn okùn ẹbí dáa púpọ̀ ẹ̀ máa so wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ayin yóò sọ̀tọ̀ lọ́wọ́ fèrèsìkì anábìlẹ̀ tí ó ní ọba fẹ́ kọ́lọ̀wọ̀n bá aláàkọ́ gbà wọn láàyè àrísìkì tó ní máa yẹ tó wọn ní ma ọ̀yọ́ sọ aláwọ̀ fi àtàrí hí ẹdẹ́ bá fẹ́ kẹ́mi wọ́n gùn fàlẹ́ yẹ́sẹ̀ ráhìmá kọ́mọ sókun ẹbí bọ̀ kò sẹ́ni kankan nínú wa ìka tó gbẹ̀sìn táyé bí abùkátà ẹbí especially àwọn tọ́lọ̀ bá tó gbéga láàrin ẹbí ó ní sinmi o wọ́n máa ṣe ń dé iná ni wọ́n máa jáde náà wọ́n wọlé wọ́n tó máa sọ fáwọn olókùn pé wọ́n náà lọ lọ́lẹ́gbàtẹ́ náà ẹni tó bá lówó ní ebí ìsinmi ìsinmi rẹ̀ lọ́lẹ̀ jẹ́nà ló wà wọ́n bá pa fóònù gbà tó bá fi tà padà bá yóò ti rí mẹ́sẹ̀jì bí 50 wọ́n bá lóòrùn lọ́lú èbò ń dé bá yàfá yọba wọn lẹ́nu ọ̀nà ní ọdún ọ́fíìsì wọ́n ti dóde lọ́fíìsì ọlọ́run máa ló ṣe wọ́n níwọ̀n nìkan láàrin ẹbí ọgbọ̀rọ̀ kára ọmọ máa ṣe wọ́n níwọ̀n nìkan náà ni

nígbà tí ẹ̀sìn lé ẹ̀sìn ní ẹni bá ń ṣe ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò fún ní ládàá tọkọ̀ rẹpẹtẹ nínú àṣà tó da tẹ́sìn bá ní kíyàwó jẹyọ kan lọ àsìkò mi kò sọ́jú kan àbí la ilaha illallah kíyàwó ṣe kí ni jama kíyàwó kó ju ẹyọ kan lọ ẹ̀ nínú àṣà tó dá ní tẹ́lẹ̀ wọ́n tó níyàwó kan wò tí mọ̀ pé yà jẹ́ ọ́ ò tí mọ̀ ọ̀ lè ó dìgbà tó bá fẹ́ kejì kápọ̀ tó mọ̀ pé ìyá ti di ọsẹ́ yìí ọlọ́dún fáńtì wọn máa tọ́ padà fún ọlọ́wọ́n bá ní ẹ̀yẹ ọkùnrin ẹ̀sà wá ẹ̀sà wá ọlọ́wọ́n wa ó ní fáńtì wọn máa tọ́ fún mẹ́rin nìsá mọ́sílá ẹ̀sà wọ̀rùbá ẹ̀sà mẹ́rin mẹ́rin sọ́dọ̀ pẹ̀lú ní kẹfà dàtà àdìlú àmọ́tẹ́bàmọ̀ pé ẹ̀ lówó ẹ̀ sì ní agbára ìbálò ẹ̀ sì ní ṣe déédé ọwá ìdà ẹ̀sẹ̀ wá fẹ́ yọ̀ọ̀kan ẹjọ́ ma ní ẹyọ̀ọ̀kan àmọ́ ìpìlẹ̀ mélòó lọ́lọ́ ní kakọ́ fẹ́ méjì tó láwọn pọ̀ jù wá lọ ká máa fẹ́ àwọn obìnrin méjì mẹ́ta ọlọ́run fi sàánú àwọn obìnrin tí wọ́n pọ̀ jà lálérí la ilaha illallah ẹni tọ́kọ̀ wà ń ni pé àwọn níjọ́ àwọn máa ń fẹ́ wájú mẹ́rin lọ ẹnu mistake wà ń bẹ̀ ní ẹ lẹ́yìn náà wọ́n a máa fi wọ́n dákò ń gbà mí tí ní tọ́jú wọn tí bèbà ìyá kọ̀ọ̀kan tọ́jú ọmọ mẹ́jọ mẹ́jọ tó ni tó bí Islam pípàdé bá ka ní kọ́ tẹ́rí kama lọ lè bi aláàrẹ̀ wò alẹ́bìnrin tó bá lọ lè bi aláàrẹ̀ wò láàárọ̀ seventy thousand malaika ni ó ṣàdúrà fún títí ó fi di rọ̀lẹ́ tó bá tún lọ bẹ̀ ní rọ̀lẹ́ sọ́lá alẹ́ sàbọ̀nà alifa malaki seventy thousand malaika ó tún ṣàdúrà fún ní rọ̀lẹ́ tó fi dàárọ̀ ọjọ́ kejì àwọn máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀gbọ́n mi ń lẹ́yìn náà ká máa bá àwọn ìyàwó wa lò dáadáa a máa ń ṣe dáadáa táwọn ìyàwó wa àmọ́ ẹ̀sìn sọ fún wa pé kájí ó lékún wa ashiruhunna bil ma'ruf ọlọ́run ẹ ṣe dáadáa pẹ̀lú àwọn ìyàwó yín ara dáadáa ni ká máa ṣe dáadáa táwọn àna wa àwọn bọ́ọ̀dà kan ń gbèrò ni kó tó fẹ́ ìyàwó yọ́ mọ fún bàbá ń káàdì yọ́ mọ̀ láfún písàn fún yẹ́ yọ́ mọ̀ lọ lè kí wọn yọ́ mọ̀ lọ lè bẹ̀ wọn wò yọ́ mọ̀ lọ lè sáǹjẹ owó sí wọn ìjọ bá ti ṣe ákìdì nù káà báyìí ọparí nìyẹn ọparí nìyẹn fọ́nà àmì rẹ̀ ó pèrè ní mẹ́rin mọ́mí ẹkọ́tẹ̀ ẹkọ́tẹ̀ ẹkọ́tẹ̀ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ kí n pèrè padà ọwọ́ ṣe ákìdì nù káà tán kò sí dáadáa sáwọn ànàmọ́ ọmọ mọ̀ pẹ́kọ́ ọmọ sí dáadáa sáwọn àrẹ̀ ìyàwó rẹ̀ ló ni mo pé ẹ̀sìn ni wọ́n àlàáwùrùfù ẹjá ṣe dáadáa ìdákun àwọn tàbá ń fẹ́yàwó ẹjá ṣe dáadáa kí wọ́n máa ròyìn wá dáadáa pé àṣẹ̀sẹ̀rá ah, ah, àwọn alùsúnà àwọn tọ́jú ìyàwó wọ́n tọ́jú àna wọ́n tọ́jú àna rẹ̀ o ma'ruf ṣe dáadáa sí ìyàwó rẹ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ká máa ṣe fáàrí pẹ̀lú àwọn ọmọ wa tọkùnrin kankan ọ̀dọ́dọ̀ wọn rí kan tó lẹ́lẹ́ ọkọ àṣàtọ́ ni nílẹ̀ yorùbá tọmọ bá lọlé ọkọ lọ dá àwọn bàbá àti ìyá yẹn lójú kọmọ yẹn kọ mọkùnrin wọ́n wà fún ọkọ ní aṣọ wáìfì kan wọ́n ní wọ́n dì mọ́nú ẹrù ìyàwó ẹ ti fẹ́ ṣe sáà ní lálẹ́ ni wọ́n kọ́kọ́ tẹ́ sírí bẹ́ẹ̀dì lẹ́yìn wọ́n má tẹ́ matrasi tán tí wọ́n tẹ́ aṣọ bẹ́ẹ̀dì tán wọ́n wà taṣọ wáìfì yẹn síbẹ̀ kìí ṣe tó gún o kìí ṣe tàṣírí o kìí ṣe tó gún o ẹ̀hẹ̀ orí ogun tí sì ń bẹ nílẹ̀ yorùbá ẹ̀hẹ̀ ọmọ bá sọ wáyé tèbóra ìníkan oríṣiṣi ẹ̀ ọmọ tí wọ́n bá dọ́dọ̀ ẹ̀rí ẹ̀dí ọ́ tàbí oníta ẹ̀yọ́ta aṣọ ìyẹ́ tán wọ́n wá mú lọ ilé àna wọn wọ́n wá dìṣù lọ́wọ́ wọ́n di ẹ̀rù lọ́wọ́ pé ah ẹ ṣe wàhálà torí wàhálà ni ìbá fẹ́ tọ́mà tí ìbá fẹ́ kọ́ ọba fájì ọba fájì délé ọkọ wọ̀lá iṣẹ́ lè yóò ṣe iṣẹ́ ńlá ni nígbẹ̀sìn dé ẹ̀sìn ni wala taqrabu zina innahu kana fa'isha èyí tẹ́ ń ṣe yẹ́dà ẹ má ṣe sìná ètí ò mú ní ṣe sìná ẹ má ṣe kíní ẹ má súnmọ́ wọn wá bẹ̀rẹ̀ wọn bá nínú àna rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn àṣà tó dá tá ń ṣe ọlọ́njáde máa ṣe èyí tó kù díẹ̀ káàtó tí ẹ̀sìn gbà lọ́wọ́ wa pàṣẹ kákàlẹ̀ yẹn ti máa yà wá mo ti má dìsì wá mo ti yọ tèmi kúrò lọ́rùn ọwọ́ kò sọ̀wọ́ ti tiẹ̀ ọlọ́mọsá lè wá jìnnà sí subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته